kẹ́ kú ò rọlẹ̀ kẹ́ dín láàárọ̀ ọjọ́ kejì. tẹ́lẹ̀ bọ́ ọ̀rẹ́ mi wù ẹni tó bí òkọ o akọ gbàdọ̀ mọ yó. èwo ló sàn mú àwọn ọmọ sàn ní ìsìn báyìí. ọkọ jésù èmi sàn èmi sàn mo yọjú. bẹ́ẹ̀ bá wá lọ kúkú yàtẹ̀yà wọn nínú bí ajá báńkì ojú wúlò wọ́n ti wá gbókùn yìí. mo ti agbára bá tẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ jọ ìṣàánú mi. ó yá tap tap tap tap tap tap lion lion lion lion yes yes yes kẹ̀kí rán òun kan ọ̀run sí ẹ kó má bàa jù lọ. ẹ bá kàn nínú lọ ẹ bá dé yẹ mọ wọ. torí ẹ̀dá tó ṣe ti bí àpẹẹrẹ tó fi ń ṣe ìnáwó owó orun ẹtí ní ìtọ́bínú táìsì wọ́n bá mi sí àbòrò sí ìyẹn léjìká bí akótó akásọ ọkọ ó sì èrè ní olórí burúkú yẹn sí ń taná bí aago kan ọ̀sẹ̀ máa. ẹyin ta ló wà gangan náà. ẹyin ọlọ́run mọ wà torí tí máa wà lẹ́yìn ẹ̀yìn yín fẹ̀ ju tèmi lọ tí bá sì dúró lẹ́yìn rẹ̀ igbó ni mọ̀ fà ń ṣe dúró lẹ́yìn lẹ́yìn rẹ̀ wúlò fúnra rẹ̀. tóbi mo mú títí ìdẹ́wà yìí ṣọ́tà tọ́sà tí wọ́n lu corporate tó dẹ̀. corporate eh, picture. sórí ntọ́lọ̀ nbẹ àti ntọ́lọ̀ mọ̀fẹ́ ni she's my family she's my brother's cousin. bábítì kì Sunday like this boy. You no train this boy. Ṣé ìyá mi mi lẹ̀? You no this boy. Ṣé ìyá mi mi lẹ̀? Ṣé ìdè wá mi ni? Ìwọ́n tẹ́bí rí ọjọ́ lójú táwọn ẹbí ní fake. Ní gbogbo rádaràda yìí báyìí. Which kind of levels now? Nah? Well, I don't do it for midnight. If we're not here at all, we go here reach five times. Ìwọ́n fẹ́ pa náà ni. Omi lè lọ ṣe lùmọ́ mi. Omi ṣe lùmọ́ mi. Ṣé a ní ìwé ID kàìtẹ́ fi ṣẹ́dà? Tọ́nù rẹ̀ ẹ̀rọ lè dùn. John Bond! Ìṣe tí ẹni bàbá rẹ̀ ṣe tí ó fi fa gbókú tí ó bọ ẹnu ọkọ̀ kọ́lọ̀ fi yàkúnyà fún ẹnu sàárè kó lè fẹ́ gbogbo kọjọ́ mọ́ lójúkẹ́ mọ́ pé ìpẹ́ rẹ̀. Mo sọ pé ẹ máa ń po kẹ́míkà pọ̀, ẹ máa ń ba iye ara yín jẹ́ owó kékeré owó tí o tó fa náà lé o sì fi ń fa àgbákù sẹ́nu ara rẹ̀. bọ̀ díẹ̀ díẹ̀ lára ń fẹ́ o. màá hó sọ yín lára àdáni àtàwọn nǹkan kan tí bá fi gé jọ̀gàn tó bá fi lè sùn kó parí sí ibà. ẹ jọ ẹ jọ tó lọ lọ. ẹ má bàa fi ọwọ́ kejì rẹ. Oh. Good day, Mr. Bamide Uh, good day. Good day, madam. You're welcome. We are from the Welfare Organization. Okay. And um, severally we have sent you letters of invitation. but there has not been response from you. Um. Àmọ́ just of recent, we had to receive another information that the children in your custody, I mean your own children, mm -hmm. do not have proper upbringing. Ah. I mean unhygiene upbringing. Ben. Hello? Exactly. Um, Tiba bá gbọ́n yín lágbọ̀ọ́ yìí ẹ sọ pé èmi àti mi àà ah, tọ́jú àwọn ọmọ wa dáadáa. ó dẹ̀ ti tó kó ti tó ìjọba létí. ṣé ìyẹn túmọ̀ sí wípé ẹ fẹ́ wá kó àwọn ọmọ wa lọ́dọ̀ wa kán lè wà lọ́dọ̀ èèyàn báwo. Mm, bẹ́ẹ̀ ni sà ẹ máa ní láti wá sí ọ́fíìsì wa fún àlàyé tó péye àti fún proper procedure. Um, honey, rántí, ẹ̀yin kọ́ ló ṣẹlẹ̀ ni pé gbogbo òyìnbó tán sọ látẹ̀kọ́ wọ́n ní pé kí ọjọ́ ọ̀la ọmọ yìí lè dáa kí health wọn náà lè wà sound. ọjọ́ ọ̀la ọmọ mi ti dáa. ẹ òun náà ni tọ́pẹ́jọ́ làwọn máa da àtìsí náà lọ ti máa bẹ̀rẹ̀ ibi mm. so nítorí ìtọ́jú tó kì í sábà rí yẹn àwọn fẹ́ mú wọn sọ́dọ̀. ọmọ tàbí. ọmọ pé um, pẹ̀lú ọ̀rọ̀ sickness tó ṣe wọ́n in recent time ti cholera yìí wọ́n gbọ́. sáwọn ìjọba. yẹ wọ́n gbọ́. tá a Ah, kò sí bí wọ́n ṣe ní mọ̀ ó mọ̀ pé tí èèyàn bá ti bímọ gbogbo àwọn ọmọ ló máa ní rẹ́gísítà wọn wọ́n dẹ̀ ṣe ní rẹ́gísítà wọn lọ síbítù yẹn wọ́n máa ń fọ́lù ẹ̀ through gbogbo àwọn ọmọ ìbọn ṣe wáyé gbogbo wọn ni wọ́n ní ẹ̀tọ́ tiwọn ẹ̀tọ́ lára àwọn ẹ̀tọ́ tí ó yẹ kóbi máa fún wọn ní ìmọ́tótó oúnjẹ kó máa mọ́ aṣọ kó máa mọ́ ibi tí wọ́n fẹ́ sùn sí kó máa mọ́. láàrin mi àtẹ ìdí rẹ̀ tí ṣe sọ pé kí àwọn wa kó àwọn ọmọ yìí kọ́kọ́ wọn sí custody wọn náà tí àwọn bá wọn tẹ adjust tán láàrin ara wa then a máa sọ fún wọn pé ó yá wa á lọ kó àwọn ọmọ yẹn. àwọn ọmọ tá a nọ ọmọ tá a ní fẹ́. àwọn ọmọ wa mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ni. èwo nu. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. madam it's just for a short period of time because we need to take care of the children so that to avoid sickness here and there because we are aware of the recent sickness that he had. And for that reason, we have to take them away to our. Yọkọ bí ẹni káàmù ẹsẹ̀hún ibi tẹ́ ẹ gbọ́dọ̀ dẹ̀hùn ẹ̀yà mọ́ ọ lọ. Ṣé ẹ láwọn ọmọ yìí? Wọ́n rẹ̀ bí kan àwọn ọmọ mi. Calm down. Do your job. Do dùn ra kíni? Dùn kíni? Madam. Dùn kidney. You don't say. ṣe bí àwọn ọmọ. Àwọn ọmọ dànù, wọ́n kọ wọn tàlùkúlẹ̀. Excuse me. Bọ́kọ̀ ọmọ wa, ọmọ wa mi. You know what? Get up. Get up. Get up. Don't worry. I'll, I'll. Come and go down in love. Àǹtí, ẹ sí èrè àbẹ́ ti sí èrè. Ọmọ tẹ́lẹ̀ fẹ́ kọ́ níbo níwájú tani àti tani. Ẹ wo ẹ ò ní fẹ́ sẹ́nu rẹ̀. Ẹ ò ní ká ọmọ mi o. Ẹ ti níbi tó gbọ́ bọ́lá òwe rí. Ẹ ò ní káwọn eléyìí. Mo bá síwí. Kọ́ọ̀bù kí come on. ló ṣe rántí? Kí ni ti ta? Ṣé bí mi ni bàbá? Bàbá wọ́n bọ̀. Bàbá wọ́n bọ̀. Ní kí ọkọ̀ ọmọkùnrin lákàtà rẹ̀ mò ń sọ pé ọ̀rọ̀ yóò tóbi nù fún ẹ ṣé o fẹ́ ká ṣẹ̀wọ̀n ni àwọn ìjọba ló dúró yìí. ẹ̀wọ̀n kíni ẹ̀wọ̀n kíni ìjọba ní bàbá bọ̀ ìjọba wa fẹ́ gbọmọ láwọn mi níbo níbo ni ó ti sẹ́nu rẹ̀. jẹ jẹ rí ẹ báyìí jọkẹ́ mi àti ẹ̀sọ́ jẹ káyọ̀ àti ẹ̀sọ́. ẹni ẹ̀wù bí o ọmọ mi ò rẹbi kán ọmọ mi ò kú ọ̀làkàtà mi òun lọ sí tọ̀hún o wọn kọ́ ọmọ mi rẹbi kán. wà wà wà wá mo, jẹ́ sọ fún ẹ mo understand gbogbo bó ṣe ń bínú yẹn àmọ́ ọ̀rọ̀ yóò là bínú lọ in fact wọ́n ṣe lóore ni orí gbogbo ṣe máa ń stress ààrẹ káàkiri tí mo máa complain nípa àwọn òṣèlè nílé òṣèlè nílé àwọn náà máa ṣe gbogbo yẹn lọ́wọ́ yẹn ìwọ ní dárí láàmú mọ́ tó bá dẹ̀ ti yá tó bá ti ṣe díẹ̀ tí gbogbo àwọn routine yẹn ti lọ bó ṣe kó lọ yẹn dẹ̀rẹ̀ máa padà lọ mú wọn jẹ́ máa mú wọn lọ́sìn náà. ta lẹ sọ lẹ́yìn òfun kọ́ wọn wọn ta nínú ibi bò ṣé ẹ mọ bó sì tọ́jú wọn gan bẹ̀rù àbọ̀rọ̀ òun ní jáde lẹ́nu yìí wọn ò fẹ́ lẹ́nu wọn ò fẹ́ lẹ́nu wọn ò lè kún wọn lọ wọn ò lè kún wọn lọ. a ní wọn ò lè kún wọn lọ ah! wọn lè kún wọn lọ. God bless you. Love you. Hello, baby. Don't worry. I'm going to take good care of you. Don't worry. Don't worry, darling. God bless you. Come, darling. God bless you. God bless you. Stop. Yeah! Yeah! yẹ́ẹ̀ yẹ́ẹ̀ ikú Yeah! bàbá yìí yẹ́ẹ̀. kí ló sọmọ kí ló sọmọbìnrin yìí náà kí ló sọmọ kí ló sọmọbìnrin yìí náà kí ló ṣe kí ló ṣe mo tún fẹ́ má wọrí farabalẹ̀ mo máa jẹ́ sí wọn gbogbo yìí tó bá sọ̀kalẹ̀ ẹ̀sìn ṣé kò lè yé wọ má wọrí ọmọ ọmọ wọn padà wá ọmọ ọmọ wọn padà wá ọmọ ọmọ wọn padà wá rántí ìrántí ìfẹ́ ìfẹ́ o rántí o rántí ìfẹ́ mi rántí rántí ibi tá a sí rántí. ó lórí igbe yìí náà. olólùfẹ́ mi rántí rántí ibi tá a sí. I'll be very realistic with you. Torí ko yé mi ìdí tí o ṣe ń sunkún láàárọ̀ lọ́sàn-án lálẹ́. O jẹun, o wẹ̀, o ṣe nádà. O kàn jókòó pa síbẹ̀ bẹ̀ sí sunkún. Ṣé náà bó ṣe ń sunkún yìí sìn ṣé o fẹ́ dá ẹ̀sàn síra ẹ ni? No, you tell me. Nígbà tó bá dá ẹ̀sàn síra ẹ lára tán, tí àwọn ọmọ bá padà dé, ṣé aláàárẹ̀ nìkan padà ni? ó ti yé mi bóyá o fẹ́ kí wọ́n wá lẹ́lẹ́kejì kan tó wá kó wọn bóyá tí bá ṣẹlẹ̀ sí ẹ bóyá mo rí ẹ àpé máa bá yín sọ ẹ kì í because I don't know why you have to keep wailing like this for what owó bá ti bẹ sọ báyìí èmi lè yan burúkú gbà yẹn èmi nìka èmi èmi ẹ bí a torí pé o lọ school tó mi bí a torí pé mo dàgbà sí sísì ọdẹ nìkan mo mọ̀ jù ẹ lọ mo fẹ́ máa oppress mo fẹ́ máa intimidate ẹ result ẹ kọ ni all the excuses in this life láti rí pé o oh, you stick to your lifestyle ṣùgbọ́n òun ló délẹ̀ fún yìí àgbọ̀kọ̀ ló délẹ̀ fún yìí wà á wọlé fún yìí wà á wọlé àmì ìwà àkọ́kọ́ sí lára o. Ẹ̀rọ òtítọ́ yóò kó dúró, ó yẹ kó dúró, ó mà yẹ kó fẹ́ kó dúró. Jẹ́rìí ah, màdá, kò sí kan tí mo lè ṣe fún yín náà ẹ bá tẹ̀ sọ pé mo promise pé máa rí wọn ẹ̀ lè wọn tí monday ò bá dúró dọ́jọ́ monday so tán bá dẹ̀ sọ pé kí fún yín láàyè kẹ́ ẹ rí wọn ní ìnílé fún yín láàyè láti rí wọn ẹ mọ̀ yín wá ṣiṣẹ́ bí mi àbí. kí ló dé ọdún ajé kọlù. bẹ́ẹ̀ni. ọjọ́ ajé ọjọ́ ajé ni tòun tó bá wù mí. Ah, ẹ má fẹ́ kú síra yín lè ṣe. ìrìnì kú ọ̀yá adéwọ̀n ni kú ọ̀yá yín ọmọ mi mọ̀ ni ìrìnì kú ọ̀yá ah! ọjọ́ mẹ́ta ni ikú kò tún ọmọ mi ọjọ́ mẹ́ta. security lásán làwọn jẹ kò sí nǹkan tó lè ṣe sí ìjọba ló kó àwọn ọmọ tó bá dẹ̀ ti yá ìjọba ṣe kó ìgbà wo ni ìgbọ́dọ̀ kó lóun fa gbókè nìyí ìwọ náà ló fà á ṣùgbọ́n ti rí nsìn ṣé àbújá ní sòrò tí a máa ń lọ. ẹ dákun ṣé mo lò ó ẹ dákun ẹ dákun. àwọn kọ́sọ́mà mi máa fẹ́ máa. ẹ jẹ́ lórí kan. àwọn òjòjò ti kọ́ ọmọ mi lọ ó ti gbọ́ ọmọ náà mi ò má mi èmi láàdé kí ló ṣẹlẹ̀ kí ni ọkọ rẹ wá ṣe kí ni ọkọ ẹ wí. ìdí ó ti wí ó nítorí pé ìtọ́jú wọn dáadáa. téye fún wọn lóúnjẹ ni. ìyá mi iṣẹ́ ni mo fún ọ lóúnjẹ. wàá ṣe nǹkan bá mi. ọ̀rẹ́ mi sórí nǹkan tó ṣẹlẹ̀ kó tó di kó ṣẹlẹ̀ mo mọ ohun tí mò ń sọ ìjọba yóò pe àkíyèsí yín sí wọ́n kó àwọn ìgbìmọ̀ tán pẹ̀lú human rights wọ́n gbé wọn dìde àwọn ni wọ́n pè wọ́ àtọkọ rẹ wá sí iléeṣẹ́ wọn ṣe nígbà tó bá délé iṣẹ́ wọn wọ́n wàá bá yín sọ̀rọ̀ pé à àwọn rí kankan nílé yín o tẹ bá ṣetán láti yí padà o wọ́n ní mọ́ lọ àmọ́ lábẹ́lẹ̀ wọ́n máa bẹ̀yìn wò tẹ́ẹ̀mí mọ̀ ṣé tẹ́ ẹ̀ bá wá yí padà ń ni wọ́n wàá kú gìrì wá kọ́ ọmọ bọ́ ṣe kú ọmọ yìí àbí ṣé ẹnikẹ́ni wá lé yín ọ wá pé ìnílé yín pé àwọn fẹ́ rí yín nílé iṣẹ́ kọ́kọ́kọ́ bá yín sọ̀rọ̀ nù. irọ́ mo mọ tí mò ń sọ mo kàwé o sorí e e oh, eh, eh, ní bí ti ẹ̀ mọ̀ tí mò ń sọ wọ́n ṣàkọ́ nínú history wọ́n sì kọ́ nínú civic rights ẹ̀tọ́ rẹ ni mọ́jọ fi dùn ọ́ o mọ́jọ fọwọ́ lágbọ́ wo má jẹ́ kí ìjọba gbọ́ lójú ọ̀hún lè kú gìrì wá kọ́ ọmọ lákàtà rẹ báwọn. màmí wọn ní kó bá dọdún ajé ní tó fojú kó ọmọ mi màmí. ẹ ṣe ajé wọn ni ẹ wá kó wọn yín ajé náà ló dé tán yìí ẹ sì lè kó àwọn ọmọ yín àbí wọn nígbà tí èsì àwọn ni bí. Hmm. ọdọ tó bọ̀ mọ̀ ibẹ̀ ṣe ń ròyìn ìjọba amúnimóògùn. èmi ò wá bá mi báyìí máa mi. dáadáa ní ọ̀bọ̀ èmi ò rí sódì ọ̀rọ̀ láburú òní bọ̀ o ọba ti di monday ẹ̀rẹ̀ kọ́ àwọn nǹkan yín o àwọn kí wọ́n bí yín bí ọmọ o wọn ó kọ́ àwọn ọmọ yín padà fún yín ni o ọjẹ́ bó ṣe jẹ́. ìyàrá ti nígbà tí ọmọ ní àwọn ọmọ kó àrùn tó tó yẹ tó wá jẹ́ pé àgbòlẹ̀ wá ń dì lọ fún ọtí gbogbo gbòòrò sí i ló ń kàn ní ẹ́ wọ́n láwọn ọmọ ti kárùn lẹ́kọ̀ọ́ wọ́n dẹ̀ ló pọ̀ hospital tó yẹ kán gbé lọ wọ́n gbé lọ sí hospital àwọn ọmọ yóò yìí tí ì ríwó sùn ẹ wá ń di àgbo ẹni kó máa gbé lẹ́kọ̀ọ́ kó lọ lo àgbo lẹ́kọ̀ọ́ wọ́n ròyìn pé ọ̀bùn ọ̀bùn rántí pọ̀ gan wọ́n lọ́bùn ẹ̀ pọ̀ mo sọ fún mo ní ọ̀bùn tó ṣe ń bí kó tó lọ kí ló dé tó lọ gbégbé ọ̀bùn lẹ́kọ̀ọ́ ah. èmi ò mọ nǹkan tó ń ṣe èmi ò mọ nǹkan tó ń ṣe rántí o gbogbo àṣà tí rántí ò ń ṣe ń bíbà yìí kó tó di wípé mo fẹ́ fọ́mọ mi ó ti wá ń ṣàṣà yẹn torí wọ́n ròyìn wọ́n fi tì. ìjọba àkókò ní dààmú a sì ní fojú sunkún wọn èmi ọ̀wá mọ̀gbà tí olúwa rántí mi wá dà bá nìyẹn ìmọ̀ kó ti dà bá àwọn ó ti dọ̀bùn ó ti dolóòórùn ìsìwámọ̀ ìpín òun tó ń ṣe ọ̀bùn tó ń ṣe ló kó bá àwọn ọmọ òun ni o. èmi bá pọ̀ ní ṣe bẹ́ẹ̀lì kí wọ́n gbura wọn lọ sọ́mi sítù kí lèèyàn dọ́mi sítù tí wọn ò rí ṣe tí wọn ò rí tọ́jú ìmọ̀ à ẹ wá gbà mí lọ́wọ́ ọmọ yìí ń gbò lọ àdàpà yìí ń gbò lọ à ń gbò rán ti di dáadáa láì gbọdọ̀ sọ pé rádaràda. èmi gan ti béèrè lọ́wọ́ ẹ̀ mo ní òṣùọ̀bù kó tó kó làbúlé òṣùọ̀bù kí tó rí ẹ kí tó fẹ́ fọmọ ọmọ mo ti ní nǹkan kò gbọdọ̀ ṣàwọn ọmọ ọmọ tèmi o tí nǹkan kan bá ṣàwọn ọmọ ọmọ tèmi ọ̀rẹ́ máa fi ilẹ̀ pé ọ̀rẹ́ ni o máa gbáwò àtọ́gbọ́ ẹ má ti mọ̀ léde mo ti sọ bẹ́ẹ̀ fún un. ọlọ́run kẹ̀lé járe yùn ah, ọlọ́run lè ah. járe òun náà wàá jẹ́ jíṣẹ́ ẹrú ẹ̀ ah. tọ́rọ́ mọ̀ pé n tóun sí ọ̀dà kò lè jíṣẹ́ ẹrú ẹ̀ kò ní fẹ́ sọ tọ́rọ́ mọ̀ pé mi náà ó dùn fún un ni yín sọ̀rọ̀ burúkú sí ni yín sọ̀rọ̀ burúkú sí ni ilé mọ̀ pé wọ́n ṣe já àwọn ọmọ ọmọ ní já àwọn ọmọ tèmi náà ayọ̀ wa ni mo àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní bá ayọ̀ wa jẹ́ àmì. Mr. Bamide. Yes, sir. She, oh, ò inform mi tẹ́lẹ̀ ni? Were you not informed? Honestly, me ò me mi ò tiẹ̀ lè ṣàlàyé mi anything. The only thing mo ṣàkàn gbàdúrà ni pé kí wọ́n tẹ̀ kàn kọ́kọ́ consider wa èmi àti ìyàwó mi ẹ̀ kọ́ kọ́ overlook ẹ̀ so that at least we we'll, learn our lessons then we know how to forge ahead. Ah, because. Uh, the way tí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí báyìí kó má di pé ìjọba máa padà gba àwọn ọmọ yìí o. Ah. yes àdúrà lẹ́kọ̀ọ́ máa gbà ń sìn. just it that's all. in fact nǹkan tí ọ̀gá sọ ni èmi gan èmi gan èmi gan ti rí bẹ́ẹ̀ because the last time tí ó lọ síbẹ̀ yẹn àwọn ọmọ yẹn raise àwọn ọmọ yẹn fún wọn. okay so i think something is behind that. that's a red flag. yeah that's a red flag. Um, ọjọ́ wo ni ẹ ń lọ sí court. thursday. this thursday. yes. ah but uh, uh, ẹ má bad radio yes because for the fact we, wọ́n have any notice want to fún any invitation you know and you guys pay total negligence to it that might uh, serve as uh, you know uh, an evidence against you guys in the court of law. So like I said earlier on, Adura Mama Agba, you have to keep praying. You have to keep praying. Àwa náà máa kó ipa wa nínú bá a ṣe máa ràn yín lọ́wọ́ náà nínú àdúrà. Ọlọ́run á ṣe gbogbo ẹni dáadáa. So ojú tí mo ní kì í fi rí nìyẹn. Lẹ́yìn awuyewuye lẹ́nu agbẹjọ́rò, kò tí ì sí ẹ̀rí tó gbámúṣé tàbí ẹ̀rí máa jẹ́ mi ìṣó tá a fi lè yọ̀ǹda àwọn ọmọ ẹ̀ sí àkàtà arábìnrin a jẹ́ wípé wọ́n ní láti ṣe iṣẹ́ tó máa kún iṣẹ́ láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ fún ìdí èyí mo sún ìgbẹ́jọ́ yìí sí ọjọ́ kẹrìndínlógún oṣù tó ń bọ̀ i rise. cut. ó yẹ kó dúró ó kó dúró.

dákun ẹ̀yin àwa dúró dè ní àyè ẹ̀yin dààmú ojú òní tì yín ẹ̀yin sọmọ nù ẹ̀yin ṣìṣe ẹ dákun ọmọ mẹ́ta kò ṣeé ó lè ẹ bá gba ọmọ ọmọ mi padà fún wa ká mọ̀ ọ́ lọ bó bá jẹ́ yọkàn gan-an ó lè lára ká tó sọ mẹ́ta ẹ dákun bò láṣẹ láwọn ọmọ ọmọ mi gbà ẹ̀yin dààmú ẹjọ́ torí ọlọ́run ẹ dákun. adájọ́ kò rọrùn ẹ Ah, ọmọ yìí á lọ kókó so ọlọ́run má jò parí ẹ̀ lọ́jọ́ àìpé ẹjọ ẹjọ bá wa kó ọmọ ẹ̀ fún kó máa lọ tọ́ nǹkan ẹ̀ ní ẹjọ torí ọlọ́run. dadi sudra ibà fún mi ebit ibà fà food ikú kàwé ẹ dákun. bàbá ọkọ mi ẹ dákun amọ ni ẹ wò wá lára sẹ́ni gbogbo ẹ̀ sísọ ọkọ̀ bẹ́ẹ̀ mi ní ẹ dákun yẹ bàbá ọkọ mi yẹ bàbá ọkọ mi yẹ bàbá ọkọ mi ah! ah! yẹ mami mami tèmi bàjẹ́ ah, mami tèmi bàjẹ́ mami tèmi bàjẹ́ ọmọ mi tèmi bàjẹ́. Olúwa rẹ̀ bá kún un ní ìsìn ìwádìí ẹ̀ nínú ọ̀nà ìgbìmọ̀. Hmm? ní school àwọn oníkà compose orin fún mọ́mi wa fún mother's day. irọ́ ni wọ́n yọ àmì kọ́ fún ọ náà wọ́n. ìyá ìyá mi o ìyá mi o bí amọ bí rẹ ò sí o. sólè kọ. ìyá ìyá mi o ìyá mi o abiyamọ bí ẹ ò sí o ìyá ìyá mi o ìyá mi o abiyamọ bí ẹ ò sí o ìyá ìyá mi o. Ìyá mi ròyìn abiyamọ bí ẹ̀ṣẹ̀ o. Ó bá mi ṣèlérí pé ìwọ yóò dúró pé ìwọ yóò dúró pé wọn kò ní kọ̀ mí sílẹ̀ nínú àṣìṣe mi. ó ti tó o ní kó má sunkún mọ́ ó dẹ́ ṣe bẹ́ẹ̀ ni pé ìwọ nìkan lọ̀rọ̀ yìí dùn ṣe bó dùn èmi náà kò dẹ́ ṣe pé ìjọba sọ pé àwọn fẹ́ gba ọmọ lọ́wọ́ wa títí láéláé ṣebí fún ọba ìgbà díẹ̀ ni mo mọ̀ pé dùn ẹ̀. omi ò fẹ́ kó fi ẹkún ṣe rẹ̀ léṣe that's not the solution to the problem. òtítọ́ láìpẹ́ láì jìnnà ọmọ àfi wọn lẹ. bó ni mo ti jọgbó kọ ọmọ mi wá ní ọdún wo nígbà wo ló sùn wo kí ni tí mo ti ọ sí ní mo ní gbogbo tí ó sùn sí. láìpẹ́ láì jẹ́ wọ́n máa dá wọn padà nípa ibi tí wọ́n sùn sí àbí nǹkan tí wọ́n ń jẹ ṣé báwọn ìjọba náà ni wọ́n sọ pé àmójútó wọn tó níbi tí wọ́n wà definitely wọ́n máa mójútó wọn ju bí àwa gan ṣe lérò lọ àmọ́ mi ò fẹ́ kó sunkún it's just a learning course for us. you guys wait there is a song my mommy taught me. yeah, sing it.

de amor me auxiliou. Abbiamo silenzio. Yamio. Yamio. Uh, Mr. Bamide. Sir. Uh, me, yìí want to fàyè. So tẹ bá the fi eh? Can you return ẹ̀ fún mi. But the only issue tó be bẹ́ẹ̀ ń sìn your wife has not shown any sign of uh, willingness to you know, be part of this uh, divorce process. Uh, it's nothing to worry about. I mean, she's my wife, so I know her very well. It's okay. ẹ kàn lọ fìlẹ̀ kẹ yeah ma fìlẹ̀ kẹdẹ and like i said once again okay. there is no act of force here òun fúnra rẹ̀ ti sọ pé òun fẹ́ máa lọ sí ìlú àwọn so i mean. it's okay, okay. but please uh, please uh, mi ní fẹ́ kó dàbẹ̀ ni pé ẹ force wọn láti ṣe anything it should be done willingly please no, no. you understand. of course of course yeah. so no problem. ẹ ṣe kàn fún mi. wọ́n rántí ọ̀rọ̀ yìí ti sú mi o honestly ah, ṣé ìwọ náà mọ̀ pé kò sí agbára kan téèyàn fẹ́ ní tó máa lágbára níbi tí ìjọba wà gbogbo nǹkan tó dẹ̀ ń bá a fà lọ́wọ́ yìí ń sìn yìí ó ti ń ga jẹ̀mí mi lọ mi ò rò bí ayá ẹ̀mí mi gbé mọ́ òun ìmọ̀ràn tèmi máa gbà ẹ́ lọ́wọ́ tá a wà yìí ṣó mọ̀ pé ìjọba ti ń wá ẹ̀ náà ti ní kó wá èmi náà màá fi lé yìí at least for some time fúngbà díẹ̀ tí mi rí anybody tẹ̀lé mú ibi tí mo wà that's the only thing a lè ṣe tó bá fẹ́ kọ́ gbé ẹ. ọ̀rọ̀ ọmọ tó wà nílẹ̀ náà ni. ìpa ọlọmọdé kọ́ ìjì wọn lọmọ gbé ń jalè lórí àwọn ọmọ mi tí ń bẹ lọ́wọ́ ìjọba ẹ wò bí wọn ò bá ti lè kọ́ ọmọ mi lẹ̀ ẹ níbi tí ì lọ sẹ́yìn bàbá ti lè yọ̀ǹda àwọn ọmọ mi fún mi bọ́ bá gbọ́ fẹ́ rí mi mọ́ lẹ́kọ̀ọ́ yá àní sòsé ní mò wa ṣé rí pé kí n á fọ̀rọ̀ ọmọ mi lẹ̀ sọ́wọ́ ìjọba òun kí a mú ọ lọ sábúlé odò ó dì. wá agídí náà ní problem ẹ agídí ní ṣòro kan ṣoṣo tó ní kò dẹ̀ sígbà tó ní padà lọ because mi ò ní jẹ́ kó wá fi tiẹ̀ kó bá mi ah, ta ló ń ṣe yẹn. ojú bá ẹjú. E kóhun má yẹ̀ wò ìfẹ́ kó dúró lórí òtítọ́ ó yẹ kó dúró ó yẹ kó dúró ó má yẹ kó dúró ìfẹ́ kó dúró lórí òtítọ́ ó yẹ kó dúró ó yẹ kó dúró mm-hmm. ó yẹ kó dúró ìfẹ́ kó dúró lórí òdodo inú kan ni mo bá ẹ lò ìfẹ́ dákun má ṣe tàn mí mo ní dúdú ìfẹ́ ni mo ń fún ẹ jọ̀wọ́ má ṣe fún mi ní kíkan ìfẹ́ mu ó yẹ kó dúró ó yẹ kó dúró ó yẹ kó dúró ìfẹ́ kò dúró. ìfẹ́ kò dúró. lẹ́yìn oh, thank you ẹ um, um, thank God you are here àfihàn òwe lọ́pọ̀ sísì láti rí àwọn ọmọ wọn dẹ̀fẹ̀ gbọ́mọ sáà wọ́n fẹ́ kidnap ọmọ oh God rántí why rántí kí ló ṣẹlẹ̀ náà why you doing this to yourself why. ẹ jọ fún yọ lọ ẹ má bínú ẹ má bínú honestly nǹkan tí mo lè sọ ni pé kíní ó ní bó ṣe máa ń ó máa ń dé sí lórí lẹ́ẹ̀kọ̀ọ̀kan so ó dàbí kíní yẹn ló tún dé sí lórí lóko I hope you understand what I'm saying. Sir, when you know she has this kind of problem you would have taken proper care of her since. ẹ eh, ẹ eh, no kò lè tó bẹ́ẹ̀ gbogbo wa náà lánàá ẹ̀yin gan ni five seconds madness ló máa ń pè ó máa ń ṣe everybody ó kàn jẹ́ pé tiẹ̀ ìgbà mi máa extend wọ bíi ten seconds fifteen seconds. no no this one is too much She has to be taken care of. ọ̀pọ̀ wáyé kẹ́ ẹ dúró kẹ́jẹ́ kó pẹ́ tó ní ìtọ́jú wá fún ọ ní tọ́ka mẹ́rin padà ẹ ṣe gan thanks for regarding me i really appreciate please ẹ jẹ́ kí n máa mú ìyàwó mi lọ. yóò ṣe ọ̀ṣẹ̀lẹ̀ ẹ má tiẹ̀ wọ́ọ̀rì ẹ má stress ara ẹ̀ sà ibi tó máa wà lélẹ̀ ó ti pa àwọn ọ̀gá ibi tó máa wà lélẹ̀ tó máa ti gbé wọn lọ sí rehab tẹ bá fẹ́ rí wọn tẹ máa lọ bá wọn ní rehab. no no no kò lè tí wọn ẹ ẹ máa wọ ẹ rìlísì ẹ fẹ́ mi kí ni máa. yóò rìlísì àná àti pa àwọn ọ̀gá wọn bá wọn máa gbé wọn sìn tẹ bá fẹ́ rí wọn ẹ máa lọ rí wọn lọ́tà àwèrè. ó à. Mr. Obamide. Sir. So. Are you sure your wife is uh, okay and uh, mentally stable? Tori, uh, ìwà tí wọ́n sọ fún mi pé wọ́n wù kò wà òkè rárá o. Ah, anyway, kidnapping shouldn't be the next thing for her to do. Anyway, èmi á advice pé you just have to be careful kó má lọ ṣe English. And honestly, it scares me too. Because mo ń ro mi ríro. Mo ń rò pé kí nìkan tí ó lè máa ṣe fáwọn ọmọ mi tí mi bá ti sí around. It's scary. Because as far as I can remember, mo mọ̀ pé tí mo bá ti wà nílé, táwọn ọmọ mi bá ti wà pẹ̀lú mi, wọn ò kí ń fẹ́ kúrò ń sàkánì mi. So definitely something must be happening but mi ò rò pé mrs rantilé ọ̀tà ọ̀hún bí ẹ̀yin àti mr Joko ṣe máa ń sọ̀rọ̀ ní o i thought this is just a pain and agony of a mother who wants her children back. really mm-hmm. going to that extent. Um, <sighs> so so um, kí ni ìjọba wa sọ pé. Uh, wọ́n ti send lọ sí rehabilitation center so i mean rehabilitation center uh, government kò ń pẹ́ you know wọ́n ti sáré monitor but tó máa ṣe findings wọn tó wọ́n tó bá rí pé nìyẹn okay you know wọ́n á ṣe wà dá you know but it's fine let's uh, let's wait and see the outcome of everything yeah. you know so you guys can go back to your duty. dákun you. ṣe tàn mí. mo bàbá ti ya bàbá tiẹ̀ náà rè iná rí òsì èrè rí mo ní ó ti ariwo èrè eléyìí ti ṣẹlẹ̀ yìí ọ̀rọ̀ ọmọ abiyamọ ní ìsọmọ mi. màmá ẹ má sunkún mọ́ àdúrà náà la máa máa gbà fún wọn kálẹ̀ wà ń bì báyìí nígbà tí wọ́n gbé ọmọ yẹn wá síbí ni ẹ ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nígbà tó ń gbé wọn débí màmá ló ní gígan líle gidi ni tó máa ń nà tó máa ranjú báyìí tó máa ṣe báyìí tó pé gbogbo àwa táwa ń bí gan a máa fẹ́ sá lọ ni. àdúrà ló máa máa gbà fún wọn ẹ ṣáà rí pé ojú wọn ti ń wálẹ̀. ẹ dákun bẹ́ẹ̀ ṣe ń wí tẹ̀ wí o ìdùn mi ọmọ mi ò yá wèrè ò kò sí wèrè lọ wa ọkọ mi. mama sísá àgbà mi ọwọ́ àjẹwọ́ mọ̀wọ́ mi ṣe wèrè.

ṣé àwọn government official wọn ò kí mú àwọn lẹ́tà kan bóyá wá fẹ́ yìí àbí fọkọ yìí. ti sọ nǹkan ṣe ìṣòro ìyé mi. nǹkan tí mo jọ láti sọ ni wípé ṣé wọn ò kí mú ìwé bóyá tó kọ̀ọ̀kan sí bóyá wọn máa mú wá fún yín ni o àbí fọkọ yín. bẹ́ẹ̀ ni mo ti mọ̀ ní pé àwọn èèyàn kan mú ìwé pélébé kan wá àmọ́ ibà mi sẹ́ẹ̀lì ni mo kà ń bò bá kà tán tí n bá gbé pé kí ni ń bẹnu rẹ̀ yóò pé ìṣe lítà ìṣe lítà tí ṣe dákun èbó ló fi gbọmọ náà tí ṣe èbó ni. ọ̀tọ̀ sọ́tọ̀ sọ́tọ̀ ojú ayé rẹ̀ a máa lójú ayé dà. nígbà náà mo ké mo ké mo níbi sí ọ̀la ọmọ inú ọ̀la mo ní bèmi ọ̀bà kàwé ìwọ rèé kàwé ìwé ni wọ́n fi yàn wá jẹ báyìí nísìnyí wọ́n tún wá lọ ìyá wèrè láì ìyá wèrè. mo bí ìwé dààmú oyin. ọba ti dààmú mi kí n jẹ yàn kó o jẹ yàn. tíṣà èèbó ah! ló fi gbọmọ láàfẹ dàgbò tíṣà èèbó ni ó fi gbọmọ láàfẹ dàgbò. Hey má ṣe sí rántí àwọn àwọn ọmọ ẹni. ẹ ti rí wọn wọ́n ṣe máa ṣe nìyẹn ó yá wèrè fún ọ̀yá wèrè ó tiẹ̀ ti wá dà ó dà mí ó lè yí tó ti yé yín ó ti yé mi náà ibi tọ́gbà yé mi ni pé mi náà láti ṣe ní láti ṣe ara mi ọmọ mi ọ̀yá wèrè ìwà padà sábúlẹ̀ ìrè wa ti ń wọ́n ṣe é mo lè ké bàjáre wọ́n bá sọ́yìn ọ̀bá. èmi wọ́n gbé ọmọ iṣẹ́ ìlú ọjà ọmọ èrè. ó lè ṣe bẹ́ẹ̀ tíṣà bí èèyàn bá dọwọ́ mẹ́ta sí tí wọ́n jí orí ṣé kò bá rántí àwọn ọmọ ẹ̀ ṣé kò ní. màmá ẹ fọkàn ní balẹ̀ àwọn nọ́ọ̀sì tó máa gún wọn lábẹ́rẹ́ wọ́n ti wà ní díútì tó bá da abẹ́rẹ́ bò wọ́n sìn ẹ́ tó bá máa fi sun ọjọ́ mẹ́ta ọ̀rọ̀ ọjọ́ mẹ́ta péré ara wọn máa wálẹ̀. abẹ́ ìgbọ̀n lè yàgbé yìí ah, àbórí yìí dààmú ni wọ́n làwọn tèmi ọ̀yà wẹ̀rẹ̀ ní gangan ní wẹ̀rẹ̀ yìí ti ń dé. she's ah, uh, getting better now. Àwọn ti fún ní treatment. Uh, as a matter of fact, we are going to discharge ọ̀bẹ àwọn làwọn bọ́ọ̀tún lọ́sà. So, um, after Tobawa discharge, kí next thing? Kí plans ẹ fún? Kí plans mi bi ti bá ojú gbogbo wọn tán bá jí ẹ látòjú oorun pé kí ni plans mi gbọ́dọ̀ jẹ àkànlẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ yes na bọ́bọ́ èmi ló jẹ́ kẹ́nìkan wá ṣẹ́ mi pa o. ó máa kànlẹ̀ fún. ṣé èyí máa ń bá wèrè ní kéèsì ni ókè ká sọ pé wọn lóun bá mi ṣe léṣe ó bù mí jẹ lọ́rùn in the process. bọ́bọ́ ah, ẹni tí mọ́tò bá gbá kọ́ ló máa mú nọ́mbà o. Ah, How are you? Okay, no, no, no. So see you guys tomorrow. Yeah. Okay. Hello. All right máyì ti máyì ti lẹ̀kùn ẹ bàtà mi àti briefcase mi ṣì wà nínú ọ́fíìsì bẹ́ẹ̀ no no no mo wà mo wà mo wà ní compound mo wà ní mo park sí all right all right all right wàhálà ọ̀rẹ́ hmm, nǹkan tí mi sọ fún ẹ ni pé. Ah, máa <laughs> wo wo mi ò lè gba akẹ́nìkan wá mi ò lè gba akẹ́nìkan wá ṣá mi jẹ. kò lè bu ẹ jẹ kò lè ṣe gbá i don't understand ṣé nígbà tí ọmọ tíyàwó ẹ bá ti wálé sí mi mo believe pé the next thing tó yẹ kó ṣe something that will make her much happy ló yẹ kó ṣe Hi, Sandra, what's up? Ó ti ń Yeah, sure. Ah, ah, but mo sọ fún ẹ ní àárọ̀ pé tó bá close lé ni mi máa drop ẹ sílé. Eh, so let me drop you, don't, don't worry, eh? <laughs> Máa drop a sẹ́nu no, no, no. Kí ló ń lọ lọ́ọ̀bì <laughs> ìjọ? Ó fẹ́ lọ́jà mi, ó fẹ́ lọ́jà. Bọ̀bọ̀ máa gbàdúrà kan ṣá ọ̀rẹ́ ẹ̀ pa, kò ní dá kan ṣá ọ̀rẹ́ májọ kan ṣan rẹ pa a máa sọ yẹn létà o máa lọ ẹyin lọmọ parks. all right all right all right all right bro so bá ti dé máa pè é. ok ok. Ah, mọ́kì mi ọmọ ilé ń ẹ ń bá ń rí tó ń kúnlẹ̀ sòósòòsò yóò ṣe béèyàn ni ọ èmi ọmọ pé bó ṣe ríre èyí ní fọmọ bá mọ̀ pé bó ṣe ríre nígbà tí mo rí àwọ̀ rẹ tí mo rí pọ́dà mo ṣe bínú rẹ náà dá ìmọ̀ pé nù rẹ egbò ọ̀ka afàjàfà gbogbo ẹ̀ ló kún náà rẹ ìwọ ọ̀ka aláìda yìí ah! Ah! àṣírí rẹ ti tú ọmọ tèmi ọwọ́ awọ́ ọmọ mi ọwọ́ ọmọ mi ọwọ́ awásẹ̀kù ọwọ́ abẹ̀rẹ̀ sí fìyà jẹ́ ọ̀nsán kónkóló ìyá lórí ẹ̀ ó pè é ní wèrè ìdánwò ọwọ́ amú lọ sọ́gbà wèrè ó tún wá mú àwọn ọmọ ó kó wọn kúrò lọ́dọ̀ ẹ̀ oníkọ̀mọ́mọ́ tọ́jú ọmọ mi tún wá ríbi tí ó ti kọ́ mọ́ èwo ni wọ́n mú. ewé èmi kọ́ ni mo mi ò pé wèrè to start with ara nǹkan tá a máa ń sọ lélẹ̀ illiteracy is a disease. da bàbá eléèbó kí ni ìtumọ̀ yún ah wèrè ọ̀pẹ ni tí n wò ní ìlú yìí bóyá lọ mọ̀ pé torí ẹ̀mí ewé kò. mi ò bu yín. tí ẹ bu because ẹ̀dà bíjà sí mi náà ni ah, ṣebí màmí ni mo máa ń pè ẹ̀yin náà bó ṣe wà yẹn ṣe ká ní bóyá pé rántí kàwé ni kò ní máa ní ìṣù tó ní because tó bá yẹ kó kàwé ni ó máa mọ̀ pé ẹ̀tọ́ ìjọba nìkan tí wọ́n ṣe bí ìjọba ṣe sọ pé àwọn kọ́ àwọn ọmọ yẹn táyì tó sọ pé wọ́n máa dá padà wọ́n máa dá padà àmọ́ òun sọ pé òun tara wọn òun wá fẹ́ lọ já àwọn ọmọ kó nígbà tó fẹ́ lọ já àwọn ọmọ kó ṣé kò ń ṣe wà wèrè ni ṣé ìjọba ò ní mú ẹ ni. a ah, ó tiẹ̀ wá dáa ọ̀dà ìwà wèrè ló kù ṣé àwọn ọmọ tó bí wọ́n fẹ́ ah wo wo wẹ̀rí ọ̀pẹ ni tí ń wò ní ìlú ni àfi kọ́ ọmọ bí ọmọ mi ó ṣe tí ó ṣe padà sí abúlé bọ́ ọba fẹ́ mọ́ ọ̀sà bọ́ ọba lè gbè mí tẹ́bí bó ṣe bá mi àbẹ́ ti jẹ́ kí ó dé sọ́fẹ́ pa ni sọ́fẹ́ kọ́ bá mi ọ̀fẹ́ hàn lé mọ̀ ni ọ̀fẹ́ hàn lé mọ̀ ni kẹ̀lẹ̀ kẹ̀lẹ̀ kẹ̀lẹ̀. ṣé fẹ́ tẹ́ mi lọ́nà ni èmi ò lè ó yẹ ní ọlọ́nà mọ́ bọ̀ sọ̀rọ̀ ò lẹ́sìn kankan tó bá fẹ́ sí kíní kankan ọ̀dọ́ rántí rántí ooo rántí rántí rántí rántí ooo jọ̀wọ́ rántí rántí. mọ́mí chef insufficient fund ló ń sọ̀rọ̀. insufficient. bẹ́ẹ̀ ma kí ni jẹ́ báwọn. wípé owó tó wà lórí àkáǹtì kò tó ètè fẹ́ gbà àbí kó jẹ́ pé kò sówó nínú ẹ̀. owó bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀jú ẹ̀kí máa ń ṣèkà kàmánà sí. kò sí owó nu atm mi kò sí owó ń bẹ̀ rárá. owó bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ mọ̀ pé. kò sówó ń bẹ̀ mo lè parọ́ fún yín kò sówó ń bẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dákọ̀ ẹ bá ń tún owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀. wọ́n bẹ̀ ṣe kò sówó nu atm mi kò sówó kankan bẹ́ẹ̀ sówó nù rẹ̀ bẹ́ẹ̀ ni mà kò sówó nù káàdì kò sówó nù ẹsẹ̀ ẹsẹ̀ ti wo dáadáa mo ti wo mú ẹ ṣe máa gbá yín gbowó ń bìbá yín kò sówó nù rẹ̀ kò sówó kankan nù rẹ̀. Uh, ah, Mr. Babide. Yes, sir. Mo ti submit for me. Okay but uh, that's okay. wọ́n béèrè fún divorce letter tẹ̀yìn àti ìyàwó yín you know I just had to cover up wípé kan tó slow processing. yẹn is due to your wife's condition. yes yes. you understand. Yeah. and then um, if I may ask what do you want for your children. Eh, mo fẹ́ káwọn ọmọ mi wà pẹ̀lú mi. okay. Yeah. You want him to be your custody. Yes. That's good. That's good. That's good. Okay. Uh, conclusion to arrive in will be your children will be placed on scholarship. Okay. And uh, each of them will be given uh, 10 million naira each. Okay. That's good. That's good. Oh. so, in the money, that's the fasting process uh, later. Oh, yes. I, uh, I mean, that's the first thing I would do. immediately tí wọ́n bá ti discharge ìyàwó mi máa work lórí divorce letter And That's I'll, very good. I'll bring and, it. Uh, God will help you. Amen, sir. Yeah. Yeah, thank you. right. Thank you, sir. Thank you, sir. Hello, lọ Ẹ ṣe máa sọ ọ́n ló lé bí pọ̀nmọ́ yìí. Ó dẹ̀ wá ní ìlú. Ó dẹ̀ wá ní. Ó rìn dáadáa. aṣọ yìí kọ́ o ẹ̀wà fún ọ kò jù rárá rárá. èló lọ́gẹ̀dẹ̀ two fifty ọ̀gẹ̀dẹ̀ two fifty ọ̀gẹ̀dẹ̀ lè two fifty èyí eléde wọn wọ̀nyí. ẹ bá ṣe bẹ̀rẹ̀ ọjà bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyí ẹ̀dẹ̀ wà rí bẹ́ẹ̀ hàn. èló ni gbogbo wọn ní. dédé ìdí bẹ́ẹ̀ ó ṣe three fifty fún lákàánú bẹ́ẹ̀ wait for it. account number. account number hmm. no go three fifty. Hmm. ṣé ìfẹ́ gbowó ni. ṣé mi fẹ́ gbowó ni ṣé mi fẹ́ gbowó ni àbí kí kilo kí ló kí kúkú wait for it. nígbì wo bá send three fifty See me. nígbì bá fẹ́ la bar. Nigga, nígbì wo bá wọlé sí àkáǹtì mi àkọ́kọ́ já seven five seventy five naira ọlọ́ ẹlẹtírísítì nígbì bá fẹ́ la gbà náà pọ́s pọ́s ní gbogbo wò mà tètè mọ́gọ́ mi kò mí mà gbà tẹ transfer. mi ìbá yín jà. ẹni kọ́ mi ìbá ẹjọ́ mi dẹ́bu wẹ̀ jẹ́ mi dúró mọ́gọ́ mi kò mí wíwú We bá mi jà mọ́gọ́ mi kò mí bóyá ìgbowó ń gbà yẹn o bí a kẹ máa lọ. bí a kì í máa lọ ní kí bí a kì í máa lọ mi dúró ọmọ kò mi kò mi ọmọ bìyẹn yín kí lè sùn èyí mi dúró ọmọ mi kò mi. ọmọ kan lọ bẹ wá kì í ṣe owó ẹ sílẹ̀. mímì ìgbà transfer ogun dání mímì ìgbà transfer kẹsẹlẹ. ṣoṣe díẹ̀ kò ní. ṣèṣì tá a ṣe ẹ̀dẹ́kọ̀ wọ́n máa tètè mú kọ́mi kọ́mi mímà mímà ẹ̀ẹ́dẹ́dẹ́dẹ́ ìwé tó ti yọ kọ́mi pẹ̀lú yẹn mọ́ kọ́mi kọ́mi. so má padà gbọ́ lábẹ́ dáadáa ọ̀bàṣẹ jẹ́mi yẹn yìí omi gbádùn o. ẹ lùsù ẹ lùsù ẹ lùsù kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀. mo ṣe o ṣùgbọ́n máa pè mí jẹ́jẹ́ mi kì í lọ yóò fẹ́ rọ sàn yóò fẹ́ rọ gẹ̀dẹ̀ ó mú kinní ó jẹ́ ó mọ̀ sàn ogé òun èfi ìnáwó gba ẹ̀ ó wà jẹ́ lè tán yín transfer èmi dẹ̀ di eyín mi lè gbà transfer ẹ ní sọ ẹ ní sọ àgbàtà yìí náà rọ gẹ̀dẹ̀ tẹ̀ rọ sàn ẹ san owó èlò gan ẹ fẹ́ fún wọn gan. èmi ò sanwó mo ra gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ ókè ó sọ pé three fifty lówó ẹ̀ dé má kàn náà bẹ́ẹ̀ wá kí n ṣe transfer fún ẹ. ẹni sùn three fifty thousand àbí three fifty what. bami three fifty thousand báwo ṣé tó bá tà òun gan ṣó tó three fifty thousand ni. àǹtí ẹ fẹ́ ṣe transfer three three fifty naira. lábẹ́ ṣe transfer sí wọn. ẹ ẹ ẹ lọ búkú ọjọ́ wèrè tẹ́sẹ̀tẹ́sẹ̀ mo fẹ́ ṣe transfer three fifty wọ́n ṣe ní ká wù wẹ́n ló bá mọ́tò mi kò mí ká kí á. ìwọ náà ẹ ìwọ náà ní sùúrù elédè ńlá ní sùúrù ní sùúrù three fifty wọn fẹ́ fún ọbì máa fún ẹ ní òwò àfẹnwó ẹ̀ bíbá ní sùúrù ewu pèmí ìfẹ́ ń tẹ̀sí ìgbà yìí. tó bá jọ lọ́mọkùnrin yìí o bí ẹ bá ṣe ọmọkùnrin ìrọ̀lẹ́ wa gbọ́dọ̀ máa mú ojú ẹ rí ṣé owó ló wà wò dáadáa níbẹ̀ tí kiri náà gbọ́dọ̀ bá tún pè mí ara sọ pa á èmi fọ̀ bẹ́ẹ̀ ló bá tún pè mí sẹ́ mi ara sọ pa á. ló ń sọ àṣà wọ́n lọ bú. dúró tì mí nínú ìpọ́njú mo ló bá mi ṣèlérí yòó pé wọn kò ní kọ̀ mí sílẹ̀ nínú àṣìṣe mi bójú bá ẹjú kóhun má yẹ wò ìfẹ́ kó dúró lójú òtítọ́ ó yẹ kó dúró ó kó dúró ilé ẹkún yìí náà ló ṣe wá rántí ṣèbí mo ti sọ fún ẹ pé kó má sunkún mọ́ mo ti sọ fún ẹ pé láìpẹ́ láì jìnnà àwọn ọmọ wa máa padà sínú ilé ṣé wàá rò pé ó dùn ẹ́ ju bó ṣe dùn mí fúnra mi lọ ni kíkẹ́ mi ni bàbá àwọn ọmọ ẹ̀ ṣé mi ò mí ìsìn wọn ni tí wọ́n bá ń ṣe bí ó ṣe ń ṣe tèmi náà ṣe bí wọ́n náà ṣe ń ṣe yìí ta ló máa bẹ̀rẹ̀ àánú àmì jèjì ṣèbí ọ̀nà àbáyọ náà ló jẹ́ kí n jáde lọ yìí ọ̀nà tí àwọn ọmọ máa fi tètè jáde mo bá jáde ọ̀nà àbáyọdẹ ti wà nsìn lójú ẹ náà ọ̀dà wo sórí ìwé tó wà lọ́wọ́ mi àwọn tí wọ́n bá wa ṣe ètò ọmọ wa wọ́n ti ní tí èmi àti ẹ̀ tá a bá lè bu ọwọ́ lùwé yìí ìtumọ̀ ni pé tá a bá lè sáìn sí orí ẹ̀ tí àwọn méjèèjì jọ gbà wípé ó dá o a ti fọwọ́ sí o láìpẹ́ láì jìnnà wọn máa fi ọmọ wa sílẹ̀. ṣé lóòótọ́. bẹ́ẹ̀ ni. ìdí ọkọ ní ìwé mi. bẹ́ẹ̀ ni. ìdí ọkọ bẹ́ẹ̀ of course. o ti ṣetán. bẹ́ẹ̀ ni. a ti sign. bó o ní sí ara. máa bọ̀ wọ́n máa bọ̀ wọ́n wọ́n máa bọ̀. ìbànú kò máa bọ̀ wá o ṣáà mọ̀ bí mo ṣe bẹ́ẹ̀ ṣé di ọ̀dà tàn tó fẹ́ ṣe kiri báńkì dìímú. bó o ní ṣe ṣe. dìímú dúró dúró dúró dúró dúró ṣe wà ní dìímú dúró náà dúró bẹ́ẹ̀ ọ̀rọ̀ so that tí a bá ti ṣe báyìí sìn hmm. àrídájú ni pé òkè ó wá látọ̀pọ̀ ẹ̀ pé a sí kámẹ́rà ọmọdé tí mo ṣe fẹ́ ṣe báyìí so that ó máa lè yí wọn tàbá ti rẹ́kọ̀dẹ̀ ẹ̀ tán bá ti rí a lè yí wọn pé àti èmi àti ẹ lájọ gbà pé kájọ tọwọ́ bọ ìwé yìí rẹ̀ ṣé o ti mi sọ yìí ẹ àti wípé lóòótọ́ ìwọ ogun fúnra ra ẹ ló sọ pé ó mú ẹ láti tọ àbí ìwọ kọ́ ló sọ pé ó fẹ́ tọwọ́ bọ èmi ni ìwọ ṣáà ni bẹ́ẹ̀ ni èmi ni kí n bẹ́ẹ̀ di ọwọ́ ẹ mú kí n fi sáìn ẹ mi ò fẹ́ kó jàmbá yín pé. irọ́ irọ́ èmi ni wíbẹ̀ èmi ni wíbẹ̀. o ti tó o ti tó má fà bẹ́ẹ̀. o ti tó báyìí. ẹ jẹ́ fà bí. no ma no ma a má fà bẹ́ẹ̀ má fà bẹ́ẹ̀ o ti dábàá yìí jẹ́ kí ni náà sàn yìí ọ̀dọ̀ tí mi sàn yìí ọ̀dọ̀ tí mi. ṣé bẹ́ẹ̀ sì gbọ́wọ́ lù mí. bẹ́ẹ̀ ṣé ẹ wá rí. mo ń bọ̀ mo ń bọ̀ dúró tí tó tó tó tó jẹ́ kí n kọ́. ṣé ẹ rí i bí ìṣe mọ́ kábọ́ lẹ̀wọ̀n tẹ́ pé ìníwẹ̀ kélé sí ni ò mọ́ kọ́mọ tó dé yìí ti gbálẹ̀ yìí nu lẹ̀ yìí fọ̀ bọ́ yìí ṣe gbogbo nǹkan débi pé ẹ̀yin gan pàápàá ọdún ẹ̀ ẹ̀ ọ̀. lọ́sìn gbogbo nǹkan tí mo fẹ́ bẹ sàn sí mo fẹ́ kó tẹ́tí kó gbọ́ mi dáadáa. ìtì ń bọ́ náà ọkọ mi ìtì ń bọ̀ ọlọ́run àgbẹ̀tì. hello can you just please concentrate. náà ni iná ni farabalẹ̀ kòkó náà lájọ sọ. wọ́n ti. ṣá. ṣe orí ìwé tí o tọwọ́ bọ̀ yìí ìwé ìpínyà èmi àti ẹ̀ òun ló tọwọ́ bọ̀ yìí ìwé ìpínyà èmi àti ẹ̀ tí ó túmọ̀ sí wípé kò sí nǹkan tó ń jẹ́ lọ́kọláya mọ́ láàrin mi àti ẹ̀ títí tí bèèlà máa fi fún un àfẹ́ra. <laughs> ọba mi dé. ọbẹ̀ wo ló dé. <laughs> ọbẹ̀ wo ló dé. eré rẹ̀ àbáwàdà. ìró orí rẹ̀ pẹ̀rẹ́ ń di mi náà orí bí mo ti ń jó yíya dúdú yes àfàdà used to become my left hand side àbí. eré ló ń sẹ́ eré burúkú kí ni tó lérò pò sí ibo orí pé mo ti pè ọ́ lóko <laughs> nǹkan tẹ́mi gangan fẹ́ náà nìyẹn ah! bàbá ti fẹ́ ra mọ́ ìwọlé. Ah. àbólérò pé ìjọba ó gbọmọ láàmì ẹ́ ìwọ náà wá sẹ́bẹ̀ ẹni pé ó wàá fi mí lẹ̀ láyé kò lè ṣẹṣẹ wọ ibọ̀ dọ́wẹ́rẹ̀ wò ibẹ̀ kúrú ibọ̀ ọ̀gá ó gbọ́mọ mi kàn mí. ẹ ṣé mi mo gbọmọ lọ́wọ́ ẹ ni ṣo nọọma ṣo wà wá ṣé mi ló ń pariwo mọ ṣé mi mo gbọmọ lọ́wọ́ ẹ ni àbí negligence ẹ kọ́ ló jẹ́ kó gbọ́ ọmọ ìwà ìbìkítà ló fa àjọkù balẹ̀ lásán. fẹ́yìn bó lè ọba mi dẹ́ níbo sẹ́wẹ̀rẹ̀. o lè bẹ́ẹ̀ mi ṣe wèrè kankan nǹkan tó pẹ́ mi àti ẹ̀pọ̀ òun ló ti lọ yẹn sísọ dẹ̀ ti lọ òní wúlò lé mi mọ́ go your way and I go my way period. ọbẹ̀ wo ló dé kiri. sábà ò sí ẹ́. ìwà ti ta ni. ó sí ẹ́. ta ló ṣe question and answer. ó sí ẹ́. ìwà òkè. kí ni ti wí ìníkù ònúlé rẹ. wọn wọ fún baba lápò ẹ̀dá ìníkù ònúlé rẹ. ṣé bàbá ẹ ló kọ́lé yìí fún mi àbólórí burúkú ni ẹ <laughs> àti wá tó wá èmi gan nánà gbogbo wá máa bẹ́ẹ̀ fún bábá láwèrè mi bá yọ èmi kò gbádùn rárá o mo ti forí gbálẹ̀ rí o gbogbo ilé tí mo ń bẹ́ẹ̀ sọ òyìnbó délé wá mi wò wá ọ̀rẹ́ tó nǹkan tí mo fi jù ẹ lọ òní mo fi hùwẹ́ yẹn tó bá yá ẹ máa sọ school is a scam school is a scam ara ẹ̀ náà òun ló bẹ́ẹ̀ lọ yẹn. wo mo ti ní evidence ẹlẹ mo ti rẹkọọdù ẹ ìwọ ló tọwọ́ bọ̀ ìwọ ló tọwọ́ bọ̀ wẹ bọ àṣẹ mọ òkú ọ̀dàwọ̀ tó bá parẹ́ sí bíbá ẹ̀ cctv camera cctv máa rí cctv máa rí pé wọ́n ló parẹ́. <laughs> ṣe wà ṣe lè wà òkè ó dá má bínú ìwọ ló jọ má bínú mi ò ṣe mọ́ ojú mẹ́fà mi láyé jẹ́ ọ̀tá mi nílẹ̀ jọ tó bá yẹra sọ. ẹ kájọ máa jọ sún para wa máa sún para wa ni. ìyẹn níbi ọkàn mi mo finú tán ẹ ṣe ó ṣe lérí wípé wà dúró tì ṣe ó ṣe lérí wípé wá dúró tì mí o mo rí ọ ah! bí ẹni kejì mo rí mo rí ẹ mo fọkàn tán ẹ má ṣe gbomijé lójú mi ó ṣèlérí fún mi nígbà yẹn ó ní wípé bó ti rí kórì ó ní wọn kò ní falẹ̀ bùnmi bùnmi mo fọkàn tán ẹ torí mo finú wé ẹ torí ipò ṣèlérí wípé wàá dúró wàá dúró wàá dúró tìmí o wípé wàá dúró wàá dúró wàá dúró o tì mí o májẹ̀mú àti ìlérí tó ṣe wàdà ọ̀rọ̀ òsì lọ níbi tá fi sí o rántí bá ṣe jọ ṣojú tá fi jóbi lọ́jà ẹ̀dẹ́. wọ́n yà mí lẹ́nu bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ̀rí ìwé àtijọ́ torí kí n má tàn yìí ó ní èèyàn kan tó ti lọ sọ fún àwọn ìjọba pé bẹ́ẹ̀ ṣe ń tó àwọn ọmọ yẹn kò tẹ́ òun lọ́rùn. èèyàn bí ń ṣe tọ́jú àwọn ọmọ rẹ̀ ta ló lúwa rẹ̀ tíṣà n ò ṣe èèyàn tíṣà n ò ṣe èèyàn. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí wípé ìjọba ti kọ ìwé alákọ̀ọ́kọ́ wọ́n ti kọ̀wé lẹ́lẹ́kejì wọ́n tún wá sọ lẹ́lẹ́kẹta pé kẹ yọjú sáwọn nílé iṣẹ́ àwọn èyí tó wá kọ lẹ́lẹ́kẹrin òun ni wípé tí ẹ bá ti yọjú ní àkókò báyìí sars àkókò báyìí nǹkan tó bá ń wọn àwọn làwọn máa ṣe ìdí tó fi wá kó owó nìyẹn. ṣé tó bẹ́ẹ̀ nù wẹ̀? kó tó wà bẹ́ẹ̀ nìyẹn. ti bẹ́ẹ̀ nù wẹ̀ mi. ṣé yóò mọ̀ ni ṣé dáàdi mi jẹ́ ò fún yín ni. n ọkọ bẹ́ẹ̀ nù bẹ́ẹ̀ rí ẹ wáyé mi lóde bàbá mi sẹ́ẹ̀dì ti tà mí tí sà bí ríwe ibẹ̀ mọ̀ pé ìmọ̀wé kàn bí n bá ti bí pé kí ni ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìsì ìkìlẹ́tà ìsì ìkìlẹ́tà bí ṣe mọ́ wínú. ìgbà tí ò dẹ̀ ti yẹ́yìn yẹn ẹ ti wá kún fún mi kí mi bá yín kà á ìmọ̀ pé tí wọ́n fi gbogbo náà mi nu ìmọ̀ tíṣà ìmọ̀ pé nǹkan tí wọ́n fi kàn mọ́ mi nu bó wà ní ṣe ń tọ́jú wọn tíṣà bó ní ṣe ń tọ́jú wọn ṣé ẹ rí kékeré hùn bẹ́ẹ̀ bá bu síbí kẹ́ ẹ fi nù kẹ́ ẹ mọ́ jẹun bọ̀ ìsì àmọ́wọ́ ìtì fọwọ́ mi tíṣà kìí ṣe pé wò ó fọwọ́ àwọn tí ìfẹ́ dùn bàbá rẹ̀ mọ́ sọ̀rọ̀ àmọ́ ṣe mọ̀ pé lábúlé wa bá àbá jẹ ọwọ́ ni mo ń dùn fi jẹ tí mo là ó mọ̀ láàánú tí sà wọ́n wọ́n pé nǹkan tí a fi kàn mọ́ mi lọ́dún tí sà tí sà ìyá jẹ mi àìmọ̀wé mi fìyà jẹ mi ọmọ mẹ́ta ní ọgbà àìmọ̀wé mi fìyà jẹ mi ọba mi dé ti fìyà jẹ mi lẹ́kọ̀ọ́ tí tíjà ṣẹ̀rí wọ́n ní bí kò lé òbá pa ni tó lè mú pààyàn àwa kàtúmọ̀ abẹ ọlọ́run pé kọ́lọ́run gbà wá lọ́wọ́ amọ̀níṣe ni àṣenibánidárò ẹni tó mọ̀yàn tó mọ weak point èèyàn tó wá fi weak point yẹn jẹyàn níyà tó fi ń ṣèkà fún yàn kọ́lọ́run gbà wá lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀. Tell me, You don't need to do this. Please, enjoy it alone. Rajako, bíbí jẹ́jẹ́ mi ni dúró sábúlé wa. Tókù wò ó fẹ́ mi. Bíbí torí pé wọn ò mọ̀wé ni wọn ò sì lè sọ èbó. Ìwé You ìmọ̀ ni a fi kàn mọ́ mi lọ. Èbó tí ìsìn gbọ́ ni a on? kàn mọ́ mi kú lákàtà mi bọ̀dá yóò kẹ́ ẹ má jẹ́ kí ẹ̀yìn ó yẹ mí o ìyẹ̀rẹ́ o ọmọ mẹ́ta wọ̀ lẹ́yìn èmi àti ìyá mi nìkan náà ni èmi nìkan ṣoṣo lọ́wọ́ ìyá mi wọ̀ lẹ́yìn kankan bọ̀dá yóò kẹ́ wọ̀ lẹ́yìn tíṣà wọ̀ lẹ́yìn wọ̀ lẹ́yìn àfọlọ́ wọ̀ lẹ́yìn léèyàn. Sherry, at this point, I think we need to get a good lawyer and reappeal here. Yeah, uh, um, Sherry, um, teacher, would like a point to take in since we are reappeal. Um, ọ̀rọ̀ Bámidé ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Gbogbo géèmù tó ń play pattern tó ń gbá láti fọwọ́ la gbọ́mọbìnrin yìí lójú ó ti yé mi. Ṣé rí uh, ó dẹ̀ máa jìyà o. I swear to God Almighty bá jẹ torí mo máa dúró lẹ́yìn ọmọbìnrin gbogbo evidences tí mo ní pátápátá tí màá fi fight ẹ̀ ọba mi dé ṣẹ́rí um, bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ pàmádé appeal yẹn mo ní female lawyer kan bẹ́ẹ̀ tí màá lọ bá mo dẹ̀ máa tí gbogbo everything fún àwọn mo dẹ̀ mọ̀ pé eh, ọmọbìnrin yẹn <laughs> eh, bá ṣe jọ close àti bá bẹ̀ á stand pẹ̀lú ẹ̀ so ẹjọ́ tó lọ lọ gbogbo ọ̀nà tí àwa náà bá mọ̀ láti fi dúró tọmọbìnrin láti fi help ọmọbìnrin jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní ṣe ṣẹ́rí ẹ ọmọ um, you know as a teacher ọlọ́run fún yín ní ọgbọ́n ìmọ̀ tó ní láti kọ́ bẹ́ẹ̀ ṣe fi ń kọ́ àwọn ọmọ so likewise náà ẹ ti kọ́ àwọn tó bá ti jẹ́ àgbàlagbà náà bẹ́ẹ̀ àwọn adult so mi mọ help tẹ lè ṣe fún mi láti jẹ́ kó òun náà lè kọ́ ó lè kà níwọ̀n bá díẹ̀ tẹ bá lè máa gbé ẹjọ́ tó lórí ó wà very very important for wa even I don't even mind to pay whatever ẹni àmọ́ tí wàá fẹ́ gbà lọ mi sọ fún mi máa sanwó ẹ̀wọ̀n ṣẹ́rí ní sáìtì ọ̀dọ̀ ti ní ẹ̀ ní láti wọ́ọ̀rì mọ́mí michelle family lọ jẹ́ sí mi because àwọn náà mọ̀ pé gbogbo àwọn ọmọ pátápátá mo nífẹ̀ẹ́ sí gbogbo wọn like i just have this special interest gbogbo àwọn ọmọ mi náà ni mo like ní school She understand so àti di ẹbí mo máa try gbogbo possible best mi láti láti kọ́ wọn ẹ má wọ̀ ẹ́. Ah, ẹ dákun mo fẹ́ mọ̀ ọ́ sọ mọ̀dẹ̀mọ̀dẹ̀ mo fẹ́ gbé èbò mo fẹ́ lè kàwé èmi náà fẹ́ mo sọ mo dé mo dé mo fẹ́ gbọ́ ọmọ mi padà. Oh, Mr. Joko, gbogbo wa la ní iṣẹ́ láti ṣe if we really want justice for this woman and we need more of concrete evidences that we can use to nail this case and please we really need to work on her yeah we really need to work on her mo dẹ̀ mọ̀ pé nǹkan tẹ̀ lè Dilo really appreciate inú mi dẹ̀dùn fún nǹkan tí ẹ sọ evidence ẹ̀yọ kan tàbí need to wà lọ́wọ́ tèmi náà tí mo ní lọ́wọ́ tó bá ti yá máa ṣe ẹ so let's. pẹ̀lú òun náà ṣá a máa gbìyànjú agbára wa ọtí kọ́lọ́ọ̀ bá wa fún ẹ̀yìn náà ṣe ìgbà wa ṣe débi pé inú wa máa dùn ní ẹ̀. ọkọ mi iṣẹ́ táwa gbà ni iṣẹ́ tá à ń ṣe ọ̀hún tá a bá ti rí evidences why not a máa ṣiṣẹ́ náà. <laughs> no no no no no no ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde. ìbálòpọ̀ àìsàn ti rán ọmọ mi gbà padà ìyá mi ń yìn yín o ń dúpẹ́ o ọmọ dáadáa ni mí o ìgbà ní ìdààmú ọlọ́run tó wò ó ọlọ́run tó wò ó sì ṣàjákájá ọmọ dáadáa ni mí ẹ dákun ìyá mi ẹ dákun. ẹ dìde sẹ ẹ ò má dáa ṣẹ́rí ẹ lọ fi ọkàn yín balẹ̀ kéèsì lè àti wíìnì kí ni mo sọ fún yín kéèsì àti wíìnì but you have a lot of work to do on yourself yes ẹ̀yin náà ẹ need láti mọ̀ kọ kẹ́ mọ̀ ká kẹ́ mọ̀ tún yàtọ̀ sósì so you be able to take care of your children ẹ̀yin náà láwọn fault kankan lọ́wọ́ yín o and you need to work on it Mr. Joko you need to work on her you need to get her a teacher. But we are not here for that. We are not here for that now. So, you know, when we are done with this case, Tabati wins, everything ti lọ bó ṣe yẹ kó lọ, then we'll come back, talk about it, oh. and forge ahead. Oh. Let's just do that for her. What's problem? A máa ṣe nǹkan tí ó sọ ni pé ká wá ká gbìyànjú láti get ilé tó máa máa kọ́ ẹ bó ṣe máa mọ̀ ọkọ̀ tó ṣe máa mọ̀ ká tí wọ́n náà lè máa sọ èdè Gẹ̀ẹ́sì lẹ́nu bí àwọn aráàlú òyìnbó mm-hmm. ó ti yé sí <laughs> ẹ̀kọ́ tó ń tra sọ yìí. Ah, inú mi ń fi dùn ẹ dákun inú ọ̀fẹ́ mọ̀ sọ kò jẹ́ mọ̀ ní mo ní dúdú ìfẹ́ ni mo mú fún ẹ jọ̀wọ́ má ṣe fún mi ní kíkọ́. Eh. <laughs> Thank you so much for your support. Yeah, it's okay. It's yeah. okay. Uh, entitlement letter in already, Lola. Oh, okay. yes. So you have okay. it tomorrow. Okay. Okay. Thank you so much. Yeah. You know me, don't go. <laughs> it's okay. Congratulations eh, and. Uh, kì í ṣe mi lè máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ẹ ní láti dúpẹ́ lọ́wọ́ Mr. Joko. Oh. Yes, because he really stood by you during the whole process period. Okay. You know, Ukwadroti. So be thankful to him as well. I'm just excited. I mean, I'm excited. I can't wait till <laughs> tomorrow. like Baron, Thank you so much. You're welcome. Bless us. Yeah, Kaiser. So how are you? Uh, it's okay. Um, actually, um, um, I've listened to the facts and evidences adduced in respect of this matter. Um, I must say that it's heartbroken, uh, particularly, yes, it is heartbroken, trust me, uh, particularly because I, uh, it appears the mind of that uh, uh counsel, I mean, client of yours uh, has been worked upon. However, um, at this juncture, Mr. Um, Joko, what's the name again? Mr. Joko, right? Yes. Since you said you have some concrete evidences that will help her in that matter. Uh, I would advise that you make them available to your lawyer because you see, as you see, the court is not based on sentiments. It's actually based on the facts you adduce before us in the court. And whatever you have that can help you know, in the administration of justice in this matter, I will encourage you to make it available. Uh, it is then we can actually have a good day in court. Yes. Thank you very much, sir. So, uh, we'll wait uh, to know, sir. my readiness, lawyer. That's fine. Ready to cooperate with everything ever That's fine. Just like I said before, uh, law is about fact and evidence. It's not yeah. sentiment. Make available all the concrete facts and evidence you have, then you have a good case. Thank you very much. Right. My Thank pleasure. You very much. It's all right. Thank you very much, sir. Thank you, sir. It's all right. It's díẹ̀ mental reappeal. Exactly. Why? That's how we see it. Ah. So it is from your wife. And you know, it is official. You have to honor it. But, no now. I mean, things are not done this way now. Mr. Bamide Williams, If I yín in, ṣe gbọ́. Ẹ kò jẹ́ ká pàdé in course. But, no, but this is not proper. Like, you don't, you're not supposed to allow this. Like... We have no choice. just adhere to the directives then. Let us meet in court. This is official matter. Okay. Okay. Rántí, yo, oh, rántí, rántí, yo, oh, rántí, ah! rántí, rántí. Um, Mr. Babide, so, uh, ẹ ní lè gba lẹ́tà yìí sẹ́yìn. Yes, because uh, Ṣadéládé dé did the láti court. Ìgbà tá a dẹ̀ i repeat, he won't ti reappear. Well, bí mi náà ṣe rí nìyẹn o, mo kò dédé wọlé mo reappearing later, máa gbà. Báwo ló ṣe ṣẹlẹ̀? Ó yà mí lẹ́nu. Ah, but you said your wife is an um, illiterate. Stark illiterate. Kò lè fi ìdígò kò fi kọ A. As a matter of fact, kò operates Android phone. It's that bad. That's exactly what we're saying. But ẹ̀sán um, èmi fi òpin gbogbo eléyìí àmọ́ ni kò má rẹran. I eh, understand kò yẹ kí gbogbo eléyìí kó disturb entitlement mi àbí. Ah, ẹ máa wo Mr. Obamide àdúrà lè máa máa gbà yes you cannot get a dime from your entitlement until dabagba court injunction you understand the only prayer tí máa máa gbà ń sìn ni pé kẹ̀ jẹ́ kí judgement favour yín accept that. Mm okay. Mm. okay like come again sir. ẹjọ́ tó kàn báyìí ni ikd slash one five four slash two three láàrin mr obamide àti mrs rotty williams kí mr obamide àti mrs rotty williams kọ́ máa bọ̀ níwájú. kristẹni nìyí ni àbí mùsùlùmí. christian. ẹ máa rí tẹ̀lé mi èmi. èmi Ọbámidé Williams. mo ṣèlérí wípé. mo ṣèlérí wípé. gbogbo nǹkan tí mo bá sọ nílé ẹjọ́ lónìí. gbogbo nǹkan tí mo bá sọ nílé ẹjọ́ lónìí. yóò jẹ́ òtítọ́. yóò jẹ́ òtítọ́. láì fi irọ́ kan bọ̀ kan nínú. láì fi irọ́ kan bọ̀ kan nínú. kí Olúwa kí ó ràn kí Olúwa kó ràn mí. Ooh èmi ọ̀dàpọ̀ yìí. olówó sí williams. mo ṣèlérí níwájú ilé ẹjọ́ yìí. ṣèlérí níwájú ilé ẹjọ́ yìí. wípé gbogbo nǹkan ti máa sọ lónìí. pé gbogbo nǹkan ti sọ lónìí. òtítọ́ ló máa jẹ́. òtítọ́ lónìí. láì fi irọ́ ọ̀kan kankan nínú. láì fi irọ́ kankan nínú. kí olúwa kí ó ràn Yes respectfully my lord orúkọ tèmi ni Rónkẹ́ Adéníyì agbẹjọ́rò fún mrs Rántí Williams. yes. to this honourable court i am Ifa Ifaojente Badmus defence counsel. Uh, counsel you said your name is Ifaoj can you spell that please. i f a o n j e t e. okay that's clear now that's clear now. Yes. My lord. Ọ̀gbẹ́ni Obamide Williams. Ǹjẹ́ ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí bẹ́ ṣe pàdé arábìnrin Rántí? Um, aráàlú kan náà ni èmi àti rántí jẹ́ mo lọ sí ìlú wa mo lọ kí mọ́mì mi nígbà tí mo débẹ̀ ni mo rí rántí nígbà àkọ́kọ́ nígbà tí mo dẹ̀ rí mo nífẹ̀ẹ́ mo dẹ̀ bá ìyá mi sọ látìgbà yẹn lèmi àti ẹ̀ ti jọ ń bá eré ìfẹ́ wa mọ̀. ǹjẹ́ ẹ lè sọ fún wa àwọn nǹkan tẹ́ mọ̀ nípa rántí àti pé irú ìbò àwo ló ní lọ́wọ́. Hmm, nígbà tí mo pàdé ẹ̀ ìwà dáadáa ló wà lọ́wọ́ ẹ̀. ok ǹjẹ́ ìgbà tẹ́ mọ arábìnrin rántí ṣé ó ní ìwà ọ̀bùn àbí wá ìdọ̀tí àbí kò mú. objection my lord. objection overruled please counsel continue. thank you my lord gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ìgbà tẹ́ mọ arábìnrin rántí ǹjẹ́ ó ní ìwà ọ̀bùn àbí kò kí ń múra dáadáa àbó ní àwọn ìwà tó fara pẹ́ ìdọ̀tí. ìgbà tí mo pàdé ẹ̀ kò kò níwà ìdọ̀tí lọ́wọ́ àmọ́ nípa ti múra dáadáa kò kí múra dáadáa ohun tí ó dọ́dọ̀ mi. arábìnrin rántí báwo lẹ ṣe pàdé ọ̀gbẹ́ni Ọbámidé. ìyá mi rán mi lọ sí ilé ọ̀dọ̀ tí wọ́n ní ọdún náà lọ́hùn ni ó rí mi ó sì pé òun ò fẹ́ mi. lẹ́yìn ìgbà tán fẹ́ yín ṣé wọ́n fi yín lẹ̀ sí abúlé fúngbà díẹ̀ ni àbí wọ́n mú yín wá sẹ́kọ̀ọ́ àti wípé ṣé ẹ ní àǹfààní àti mọra yín dáadáa kẹ tó fẹ́ra yín. rárá o èèyàn dúró sábúlé ó gbé mi wá sẹ́kọ̀ọ́ ni èèyàn sì mọ̀ rárá. nígbà tí wọ́n mú yín wá sí ìlú èkó àwọn ìwà wo ni wọ́n wù sí yín. bẹ́ẹ̀ ni lóòótọ́ mi ó fìfẹ́ hàn sí mi. Honey? Rántí love. Ṣá. Please come. Ah. Ẹ ti dé. Oh stop. No no no no dìde jọ. Ah, dìde. Ah, ah, ewu ni gbogbo kan You don't need to do that. No stop. Wo jẹ́ sọ this is Lagos Èkó ló wáyé The tó bá ń kúnlẹ̀ everybody wọ́n máa disrespect ẹ o I hope you know that right ṣòrí tó bá ti fẹ́ kí àwọn èèyàn tó bá jẹ́ pé àwọn èèyàn you can always give them a hug or tó bá ti hello money, hi so most of us say hello hi hi kan mo ṣe hi pé ní again, fẹ́ gé nǹkan ṣe hi kan hi. Oh, I know, come on. Anyways, well, I'm a little over time, yeah? And um, stop. Not play for you. Yeah, Missy, come in and then gbogbo àwọn sense of dressing ẹ̀yìn nígbà tó ti wà ní kòsìn gbogbo ẹ̀ máa ní láti change because o ní láti dress in such a way tó yẹ pé o máa match my taste mi ṣùgbọ́n pé ìyàwó mi ló jẹ́ ǹsìn èmi dẹ̀ ní very high sense of fashion so ìwọ náà o gbọ́dọ̀ meet up but then mi ò ní dáadáa o mo náà mo decide láti lọ ṣe shopping kankan fún ẹ eléyìí tó ń ta scarf mo rí um, orú ankara tó wọ̀ yìí mọ̀ pé ó fẹ́ dàbí àwọn ìyá alábàlà <laughs> so please mo fẹ́ kí ìyàwó mi máa wà sexy every time ìdí nìyí tí mo ṣe lọ ṣe àwọn shopping yìí fún ẹ let's check it together look at the slippers now owó ọgàn owó ẹ̀wọ̀n ọgàn mo bẹ̀rẹ̀ àwọn jewelry kankan jura ọgàn yìí this is very very expensive very very expensive ẹlòmíì máa sọ pé akílódé tá máa lọ fi àdúrà owó yìí fi ra àgò àmọ́ ọmọ nǹkan tó máa ń sọ pé tó bá ti jẹ́ original gold èèyàn fi ń save owó ni ṣe understand so ìdí nìyẹn máa check ẹ inú ọgbọ́n náà check i mean àwọn àwọn nǹkan tí o bá like ní yorùbá aha i told you about wigs right now sorry human hair wà ń bẹ you know sorry ó ṣe wáyé. I think I got this for um, 950k. Eh? Million, kankan nu? Uh, almost a million kankan, a million. Eh? Yeah. You are the lórí mi. me? Oh, ni you àdé sórí kí ló wà ń bẹ̀? Nínú òkú. Nínú òkú báwo? Ṣé àwọn èèyàn náà kọ́ ló ń lò Come on, stop. Ah. Okay, now mo fẹ́ wo náà pé tí mo bá gbé ilé iṣẹ́ lórí báyìí, let's see what it looks like. Ìró yẹn kí ló ń ṣe ẹ okay you know what let's not even go there ó yẹ kó rí this last one ilé ìgùn this is a very long one òun wọ́n jù àwọn lọ. mélòó àgàn lórí mi ọ̀hún pé ẹ bá ra mílíọ̀nù kan fún mi. yes oríire nǹkan rere ló yẹ kó máa wọrí ẹ human head làwọn eléyìí ń oògùn ọkùnrin ṣe normal synthetic ẹni ọ peruvian ni eléyìí tó wé ok so nípa àwọn aṣọ ó láwọn aṣọ kan tó yẹ pé téèyàn bá wò ó máa orí gbogbo eléyìí ó ti gbogbo kọ́bíkọ́bí ààrẹ ìyẹn gbogbo ọtọ́lọ́run fi ṣẹ̀dá ẹ gbogbo Manchester gbogbo Arsenal ó ti gbogbogbò ẹ̀ àlérí bọ̀ àwọn aṣọ kan wà pé wọ́n máa gbé jáde wà rẹ̀ aṣọ tí o bá wọ̀ tán. Ah, this is one of them eléyìí máa gbé gbogbo ṣèpẹ jáde Mo kó o máa rò pé bí apẹ kò ní wọ ẹ o máa ràn ọ o máa ràn o máa gbé gbogbo figure eight jáde you know ó láwọn aṣọ kan tó wà níbẹ̀ tó yẹ pé tí o bá wọ̀ tá a bá ṣẹ̀ṣẹ̀ jáde kúrò ní yàrá tí bá rí ẹ tán màá tún fẹ́ padà sínú yàrá àwọn di aparawa láyò ó lè lé láyò ó lè lé o on you orí pé lè máa gbé àwọ̀ ẹ̀ jáde gan lórí. irọ́ o iná. aha well <laughs> you see aha sọ pé ó gbé àwọ̀ ẹ̀ jáde. Insana. Aha, Warisi. Done up, done all right. <laughs> this is, I mean, this is classy. Classy. Classy. Classy. Classy. Si. Classy. <laughs> Don't worry, Walen, overtime. You Walen, uh, you see this too? Ele. Máa rò pé gbogbo ẹ̀yin ẹ̀ ọmọ púpọ̀. Máa lọ́wájú mi ta ló máa rí lè tó máa sọ pé òun ọ̀rọ̀ mọ̀ lóyà má gbẹ́sẹ̀ ní kankan ìwọ ló kúkú sọ pé òfẹ́ lo heels pé kò tí ì mọ́ra. mi lè gan ìmọ̀ ńlá. orí heels lè kó dúró pẹ̀lú aṣọ tó wọ̀ yìí. eléyìí ti lò ńlá. kí going baby yá máa lọ lóyà steppy baby mado mado mado ah ah ok ó ti tó báyẹn ó ti tó báyẹn no no no ah má tán má tán damn! God damn it! Ah! Ayé mi ọmọ wo fa ìdàkúrú. I swear. Wait wait wait wait. Oh, till you understand the question, mo Ah, ah. mi de. Ẹ èyí wà lẹ́ni ó sí nǹkan. I lọ cover everything tẹ́lẹ̀. See what I'm talking about? Turn a bit now, turn. Yeah, kẹ̀kẹ́ mú ẹ láti lẹ̀. like anti-blessed. Damn! Damn! Damn! Oh, oh, oh! kàn sí mo sọ, wo kàn sí mo sọ. Wọ́n ṣe gbogbo kí ni ẹ máa ń dààbò ra ẹ̀ gbogbo máa ṣe set gbogbo curves wẹ̀rin. Ẹ ẹlẹ́dàá mi o. Bí o bí o. Ẹ rí ya babe. Ajé o ti Fine. jù. Jù. Má gbé yẹn wá o. Àwo má ara o sori sori ẹ sori bóyá rẹ̀ músẹ́ músẹ́ yẹn táwọn yẹn bá ti ń bẹ́ẹ̀ sọ òyìnbó tí ò bá ti yẹ ṣáà fún olórí ẹ̀rín yìí kò lè yé wọn oh, kò lè yé wọn láti fọ bá mi wọn bóyá máa control gbogbo nǹkan ẹ ṣé kò yẹn dúró dáadáa lójú ẹ̀rọ. ìfẹ́ yọ sí mo lè yọ. ṣóòrè mi dáadáa ni. gún mi. Hmm, kí ló ń gún ẹ bẹ́ẹ̀ manage manage mo mú èkó mọ́ra ni manage hmm. but òun rí mi àbí. ìrìn yín orí mi kọ́ dàbẹ̀ ni pé fẹ́ máa yẹ́lò náà kò sú mm, color glass and see through glass náà máa ń pè tó bá yọ kúrò sìn ojú ẹ̀ máa lè máa look a little haggard but bóyá gbé sójú yẹn ó jẹ́ kó look sophisticated and that's the idea. sophisticated. sophisticated. Uh-huh. máa máa try láti yìí máa attempt ẹ̀ ìyẹn máa le díẹ̀ you know so bóyá máa ṣe èyí gangan ni best way ṣé nǹkan tí mi sọ ẹ yẹ ọ̀yà tán bẹ́ẹ̀ ni pé wọ́n ní àwọn post mọ́ta àwọn obìnrin máa láyé sìn tó máa ah down, no ah uh, no ó ṣapábá paranga nìyẹn you know like mo ah, uh, wọ̀ díẹ̀ díẹ̀ ni díẹ̀ díẹ̀ ni kánípé hills ló wọ̀ ni ah no it's gonna be on a different level entirely like I said gbogbo múra yìí is for a purpose hmm? club mi àti ẹ lọ lálẹ́ yìí abádẹ́ ti lọ club àní padà wà lọ́la. mo láwàásù. àbàtì ni after the club màá gba party, àpàtí ẹ̀ la máa ti ṣe gbogbo ayé wo bàbá ti wà náà pàtí màá yan everything dànù àwọn máa nì ní kẹrin ló yẹ ayé ayé lálẹ́ yé yé o ti yí mi lórí wo má wọrí kò ní da fẹ́rẹ́ tí ò ní da fún weekend eléyìí o Friday Saturday Sunday kò ní da fẹ́rẹ́ tó bá ní ká má ṣe fàájì ní weekend weekend is just for you and I alone just you and I you and I. We're meant to be together, baby. Can you see? You are the only one for me. Oh, jẹ́ pati. Mo kọ́ sẹ́ télọ̀ kí n tó la làbúlé. Òun ló ní kí n wọ́n ṣiṣẹ́. Pé nǹkan tóun fẹ́ mi fún ni pé kí n lóyún, kí n bímọ, kí n tọ́jú ọmọ òun, kí n sì túnú léṣe, kí n sì tọ́jú òun fúnra lára òun náà. <laughs> ọ̀gbẹ́ni Ọbámidé ǹjẹ́ ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí ìwà kan tàbí méjì tíyàwó yín ń wù tẹ́ fi máa sọ pé she's mentally unstable. Um, kò ń ṣe bí a pé mo capitalize lórí pé ó wà mentally unstable àbí ó ní mental disorder but àwọn ìwà tó ń wù lásìkò ìgbà yẹn ló fà á tí mo ṣe sọ nǹkan tí mo sọ. ǹjẹ́ ó ní ìgbà kan rí tí àwọn ará àdúgbò ẹ mọ̀ ó lè jẹ́ pé bóyá ẹ̀yin ò sí nílé tẹ wá dé táwọn ará àdúgbò wa ní à ìyàwó yín pariwo níṣe ló mú àwọn ọmọ ló fẹ́ gé kan lápá àbó fẹ́ gé kan lẹ́sẹ̀ àbó fẹ́ sọ ìkan sísàlẹ̀ látòkè àbó lé ọmọ kan sẹ́nu mọ́tò rẹ̀ ǹjẹ́ a ti rí gbà kankan tí irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. kò sí irú nǹkan báyìí tó ṣẹlẹ̀ yìí ẹ lọ síbi iṣẹ́ ẹ dé ẹ wọlé ẹ sùn ǹjẹ́ ó ní àwọn àkókò tí ìyàwó yín kàn dìde lóru tó bẹ̀rẹ̀ sí ní misbehave bóyá tó ń bára ẹnìkan sọ̀rọ̀ or bóyá ó yọ ọ̀bẹ pé òun fẹ́ gun yín pa láàrin òru or maybe by by chance bóyá ó gbé pílò ó fẹ́ you know ó fẹ́ strangle yín ṣé a ti rí any occurrence bẹ́ẹ̀ yẹn rí. my lord ní ara àwọn ìwádìí tí mo ti ṣe a rí pé níṣe ni ọ̀gbẹ́ni Ọbàmídé fẹ́ fi ọgbọ́n àìmọ̀kan arábìnrin yìí ó fẹ́ fi gba entitlement ní ibi iṣẹ́ kó dẹ̀ gba àwọn ọmọ yẹn lọ́wọ́ ẹ̀ kí gbogbo èrè tó wá pẹ̀lú ẹ̀ kó lè jẹ́ àjẹmọ́nú tiẹ̀ nínú ìwádìí tí mo ṣe a rí pé Ọbámidé ò nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ rárá ó kàn mú wá sẹ́kọ̀ọ́ kó ṣe abiyamọ fún kó dẹ̀ fi ọgbọ́n àìmọ̀kan títí ẹ̀ kó fi gba entitlement ní ibi iṣẹ́ ẹ̀ kó dẹ̀ tún gba àwọn ọmọ lọ́wọ́ ẹ̀ nǹkan tó fẹ́ ṣe gangan nìyẹn ẹ ṣe olúwa mi I rest my case. Defense counsel. My lord, um, my colleague here has only been flogging the dead horse. Tàbá ní pé káwo atótónu ni gbogbo nǹkan tí colleague mi ń sọ. A ti rí òtítọ́ tó fìdí múlẹ̀ wípé arábìnrin yìí she's not capable enough láti take care àwọn ọmọ ẹ̀ ní àkàtà wọn òun ni àwọn ọmọ yìí ti mu omi burúkú tí wọ́n ní kọ́lẹ́rà tọ́dẹ̀ ní oríṣiríṣi àìsàn a dẹ̀ tún sọ̀rọ̀ mental issue kò kí ń ṣègbà téèyàn bá tó yaṣọmọ rẹ̀ lọ́rùn náà máa tó mọ̀ ẹ́ pé ó wà mentally derailed gángangan ó lè máa wá lẹ́kọ̀ọ̀kan kó dẹ̀ má di wípé a wá di nǹkan tó jẹ́ wípé woman máa react sí àwọn ọmọ ẹ̀ in lieu of this olúwa mi máa bẹ ilé ẹjọ́ yìí wípé kí wọ́n má release àwọn ọmọ yẹn fún woman yìí arrest my case. Can we have the children brought before this honourable court, please? So, great children, how are you? So, um, who is Mitchell? How old are you? Nine years old. Nine? And you, what's your name? Melva. Melva. And how old are you? Seven years. So, what's your kid sister's name? Her name is Mirabel. Okay, and how old is she? Four years old. Four years old. Okay, right, right. Now, children, look at the court. If I asked you where you want or who you want to stay with between your dad and your mom. Yes, who would you like to go with? I didn't, I didn't hear you. Say that again. Mom. Mom. Okay. So, Mitchell, you want to go with your mom? Okay. I have listened to the evidences and the facts brought before this honorable court by both council and particularly the PW1 and PW2. The court has distilled these facts and we have the following to bring out from it. Èkíní, ilé ẹjọ́ yìí ní àrídájú wípé ọ̀gbẹ́ni Williams kò ní ìfẹ́ ìyàwó rather he has his ulterior motive and all his actions amount to giving a dog a bad name in order to hang it even when he is not a medical doctor he claims that uh, his wife has mental issues and also hang on the spurious claims that ọ̀bùn ni ìyàwó tí àwọn fẹ́ sílé. However, the court will not fold its hands and watch the innocent suffer. Arábìnrin Olúrántí Williams tí ilé ẹjọ́ yìí bá gbà yín láyè kí àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta padà sí ọ̀dọ̀ yín what convictions can you give us that you will take very good care of them and irú ìwà ọ̀bùn ìdọ̀tí tí ọkọ yín fi kàn yín pé ẹ kò ní ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ̀sùn. àwọn ìwé tẹni kí n máa kà ẹ́ ni mo ní kí n mọ pírátìsì rẹ̀ kàbàlẹ̀ wọnú orí mi dáadáa. ee nǹkan tó wá dáa ni àmọ́ gbogbo nǹkan ló lásìkò tiẹ̀ àsìkò òun wà àsìkò ìwé wà àsìkò téèyàn máa ṣeré wà ẹ̀yin náà ẹ wò ó sìn ẹ wo oúnjẹ tí mo gbélé látẹ̀kùn ẹ jẹ. tíṣà ẹ jẹ́ ń ká o kó ba lè wọnú orí mi dáadáa o tíṣà ó yé eyín o tíṣà. kò dáná kò sí wàhálà ọlọ́run á fún mu ṣe ti bọ́ ẹ ṣe jẹ́jẹ́ tẹ bá ti ṣe tán kẹ wá bá mi nù yàrá. yes ma. ẹ ṣe jẹ́jẹ́. yes ma. I will be taking good care of them, bath for them on time, give them good food, and um, clothe them well. And for me, I'll shower on time, Put on roll on. Thank you, sir. That's okay. Ọ̀gbẹ́ni Obamide Williams, I can see how you open your mouth wide agape because you are surprised that your wife can speak good English now. Ara àwọn ọ̀nà tí ẹ bá ti fi ìfẹ́ hàn sí nígbàtí ó wà lọ́dọ̀ yín òun ni ẹ̀rí yẹn tí bóyá ará àdúgbò àbí alábàágbé rẹ̀ tí ó fi hàn sí nobody is entirely bad the reason you brought before the court to get the custody of these children is the claim that she's dirty and love conquers all one would have expected that if truly she's dirty, you teach her how to comport herself. However, greed is the center point of this. Bí ẹ bá dẹ̀ mọ bí wọ́n ṣe ń fi pamọ́, mo fẹ́ kí ẹ mọ̀ dájú wípé àwọn kan wà tí o mọ bí wọ́n ṣe ń wà jáde síta. Òtítọ́ ti fi hàn dájú wípé àwọn ẹ̀tọ́ tí ó jẹ́ tiẹ̀ àti ti àwọn ọmọ òun ló ràn mọ́ yín lójú tí ẹ wá wá ọgbọ́n àlùkọ́rọ́ yìí àti àìmọ̀kan tiẹ̀ àti rí wípé ẹ gba àwọn ẹ̀tọ́ rẹ̀ ní ọwọ́ rẹ̀ the judgment of this court. ilé-ẹjọ́ yìí pa aláṣẹ wípé kí arábìnrin Rántí Williams kó ní custody àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta particularly because the children preferred to stay with their mother no matter how bad you have tried to paint her. The comfort of the children is important whenever the court is taking a decision on, on custody ilé ẹjọ́ yìí pa láṣẹ wípé kí ìwọ ọ̀gbẹ́ni Ọbámidé Williams kó dá gbogbo ẹ̀tọ́ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta àti ti obìnrin rẹ padà fún wọn láì fi ẹyọ kan kúrò nínú ẹ̀ and by this it includes the monetary benefits, the housing and every other items. Ilé ẹjọ́ yìí fẹ́ kí ó jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ọkùnrin àbí obìnrin tó jẹ́ wípé greed ojú kòkòrò òun ló máa ń mú wọ ìgbéyàwó kí wọ́n rí ẹ̀kọ́ kọ́ nínú ìdájọ́ yìí love conquers all if truly you love this woman you would have done everything possible to put her in the shape you want her to be. But as we have said, your greed was ultimate in your heart. And the court will not fold its hands and allow an innocent person to suffer injustice. I rise. ọ̀rọ̀ sí lọ níbi tá a fọ̀rọ̀ sí. irọ́ ni o wow adájọ́ sọ pé gbogbo entitlement yẹn ẹ̀yin ni kọ́kọ́ fún. Oh, I'm so happy for you. Ó ti fún àwọn iná scholarship. Oh my God, you are just so lucky ah ah ile another thirty million Oh oh, ẹ̀yin náà ti wá rí i sí i ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ yín èmi ti sọ fún yín wípé agbójúlé ọlọ́run kò ní jogun banuje, kò ní jogún òfò i told you Oh, ọ̀rọ̀ ẹkún kọ́ lọ̀rọ̀ yín o ṣe wá rí mọ́mí mi ṣe o ṣe rí ó ní advice tí mi fe fún yín ṣé ń gbọ́ mi mà ṣe rí ẹjọ́ nítorí ti sọ lọ́hùn mi ò fẹ́ kí ẹ waste opportunity tẹ̀ rí yìí mo fẹ́ jẹ́ kẹ́ tẹ̀síwájú nípa ìmọ̀ nípa péyàn ń wá ìmọ̀ torí nǹkan tó ti gbé yín ṣubú lákọ̀ọ́kọ́ kò gbọ́dọ̀ tún gbé yín ṣubú lẹ́lẹ́ẹ̀kejì o because mo very sure sí pé ìsìn táwọn ọmọ yín tó ti ní scholarship ẹ̀yin náà lè máa plan bóyá ẹ fẹ́ relocate anyways bẹ́ẹ̀ relocate bẹ́ẹ̀ wà ní Nigeria the most important thing is that please education is key yes it is paramount ẹ to read it lọ́hùn because I want to see you in future and be super proud of you. ó sọ pé wàá kẹ́ mi mo lórí mi ló fẹ́ mi ó sọ pé wàá kẹ́ mi. mo mọ̀ pé mo ti ṣẹ̀ ẹ́ mo dẹ̀ ti ṣẹ̀ lẹ́dàá ẹ̀ ìgbà ìmọ̀dí àjẹgbọ́sẹ̀ ògùn gbọ́sẹ́ ọlọ́run gbọ́sẹ́ I never knew I loved you this much. mo ti gbà ẹ pé mo ti ṣèkà fún ẹ ó dẹ̀ yẹ kí ọlọ́run dá mi lẹ́bi mo níwọ̀nba ìgbà tí mi ò ti sí pẹ̀lú ẹ. àtẹ àwọn ọmọ wa I used to realize that you're my world you're my everything mo kàn fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ ni it's a yes or a no. bá sọ pé ò lè fẹ́ mi mọ́ ó tó ojú lọ. But I want you to search deeply into your heart. The moments that I could and I could take care of you, I actually did. I loved life more than I loved you. But unfortunately, but realizing me, eh? without you in my life I'm actually nothing even if I make all the trillions in this life. but I can't even live without you anymore. I beg of you. Roti. Part of my tears. of my tears. It's a yes or it's a no. Will you still accept me as your man or not? It's a yes or it's a no. Moria, coming. mo finú tán ẹ ṣe bí o ṣe lérí wípé wàá dúró tì mí ṣe bí o ṣe. ebi ń pa mí wetin man go eat. ẹ bóyá kí ayé ó jẹ bàbá rẹ. gbẹmẹrẹ inú odò kó gún mi pa. sídìkàtù. ẹ̀gbọ́n mi. sùlẹ̀lẹ̀ kan republic kan lọ̀gá mi tẹ́ bá fẹ́ ṣe ọkọ̀ seventy thousand lẹ́sàn. what what the fuck. ajé ló bàjẹ́ agbára. o ọyàn rẹ ni. ha ibùdó pàǹpà làbí bọ́tìnì lápò. lẹ́bẹ̀ẹ́ tí mo ti lá làbí ti lá fùrọ̀ rẹ̀. àǹtí síjí. ìṣúra fẹ́ràn mi mú kó yín jẹ ọ̀la yín. At your mark, set, go, first one. iphone nineteen. ká ọ́dà ẹ̀ látọ̀dọ̀ apple ájú mẹ́ta lọ lẹ́yìn èmi bùsílì. bùsílì ti kù. bùsílì ti ẹ bùsílì dúdú ló kú funfun ni ó ọ́dà. o. jọ bó ló ti ń bọ̀. ṣé ẹ rí mi ni. mo lẹsìn gọ́ọ̀mù ojú. Ah, àṣírí ti tún ti pẹ́ ẹ kàn wọ́n dúpẹ́ pé kèsè rere o lè gọ̀ọ́sì lẹ́rú jọ́sí lọ́wọ́ àwa ta kàn dúró yìí èèyàn gbà ọ́ ni wá. ẹ mo mọ̀ mọ́ fàáṣì kì í tọrẹ fún wọn hmm. bẹ́ẹ̀ kò wúlò fún yín kò wúlò fún mi tí mo jẹ́ bàbá yín náà. Hmm. Yes! Ah! Ah! Ah! Fred! Ah! Fred! Rọra fọwọ́ ìpè. Sẹ́ẹ̀rì, ẹni nǹkan ọ̀run. Ọ̀rìjó ni iPhone nineteen lẹ̀ ń wò. Ó ṣe àfúyẹ́ báyìí. Sẹ́yìn ọmọ pé original ni mo fi yẹ ni. Ah, torí mò ń rí iPhone thirteen àti twelve o, eléyìí ṣe àríwá yìí. Fẹ́ẹ̀kì làwọn yàn. get us a matching outfit and the same color because you guys are twins. ah! ọmọ ìdí ìbáṣọ jẹ. you give birth to two girls. yes like ọkùnrin ní Man, so we oh, o ìjọba àwọn ọmọkùnrin o òun ló fún ẹ ní hmm. problem. so you're acting like I'm the one who, who is going to determine if we are going to have a girl or a boy why how for what. tó my máa yẹ̀yẹ́ mi lójú girlfriend You mean? One ní láti mọ̀ kọ́tẹ́ ń gòṣù wọ́n ní láti mọ̀ broke ẹ broke bọ̀dá mi ẹ̀ lówó. Bisola you took money from your sister to keep secret. So you decided to gbẹ́bú. Ògbẹ́bú. Ògbẹ́bú. Surprise. I'm very surprised. Mom, ó ti sú I just needed it to be gone. Ṣé bẹ́ẹ̀ ni iṣẹ́ náà ló ti bá mi? Mo ti gbàwé gbàwé àti bẹ́ẹ̀ ni pé mo jẹ́ pásítọ̀ orí òkè. Mo ti church àwọn wòlíì mẹ́fà àbí méje. Yes! Kọ́ máa ṣe deliverance we ilé mi ah ayé mi. ẹ máa deposit ten million naira sí account mi. fàáṣà ló kọ́kọ́ jẹ́ kí n mọ̀ pé ó lóyún mo káwọ́ lórí nígbà tí mo ń gbá ayé mi ti bàjẹ́. ọmọ bàbá méjì tàbí lọ́jọ́ kan náà tí mo gbé papọ̀ in the same room at the same time. ọmọ ṣẹ́wọ́n lọ mí nìyẹn. so gbé explanation doctor sọ. hi Desola will be the end of you. mo rí ẹ mo fọkàn tán ẹ má ṣe gbomijé lójú mi ó ṣèlérí fún mi nígbà yẹn.